وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة الدلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ wa ní èmi tó jẹ́ yọmọlẹ ahad ètò gbẹ̀yìn oṣù miladi tí a máa ń fi ń ṣe ìjíròrò lórí ọ̀rọ̀ nílé àti kí ni ìyànjú tí àwọn afá gbà wá lórí rẹ̀ ìdáàfi bẹ̀rẹ̀ náà ni ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala bó ṣe fi rán aṣíwájú gbogbo ẹ̀dá sallallahu alaihi wa alihi wa sallam sí wa kí lẹ́yìn ìtọ́sọ́nà náà ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní khayrukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahlihi ẹni tó dáa jù nínú yín tó ń ṣe dáadáa jù nínú yín ó ní ẹni tó ń ṣe dáadáa sáwọn áhàlù rẹ̀ áhàlù èèyàn ó ní ìyàwó ọmọ ẹbí áhàlù èèyàn ìyàwó ọmọ. ọkọ ìyàwó ọkọ ọmọ àti àwọn tó rọ̀pọ̀ mọ wọn àmọ́ yìí pé bàbá ìyàwó ẹni bàbá ọkọ ó rọ̀pọ̀ gbogbo ẹ̀ báwọn kò wá fi mọ́ báyìí ó ní wa ana khairukum li kí ni tùmọ̀ yìí èmi mo dáa jù sí bàbá àyàwó ìyá àyàwó ẹbí ìyàwó èmi mo dáa jù sí wọn kí ni fi ń kọ́ wa ń bi eléyìí ní wípé ẹ fi tèmi ṣàríkọ́ṣe ní bẹ́ẹ̀ ṣe ṣe sí wọn eléyìí pàtàkì torí wípé èèyàn ń bízì zorof ọ̀ ń ṣàgálẹ̀ èèyàn kò sí ètò tó tó jìṣẹ́ lásìlá àrọ̀ sọ́nà bí ṣe ń gbàlejò bẹ́ẹ̀ ni ń sáré jíjẹ mímu bẹ́ẹ̀ ni ń kọ́ni lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ń dá sílé bẹ́ẹ̀ ni ń dá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo bí ń ṣe ń ṣe gbogbo eléyìí tó tọ́jẹ́ rí pé látìgbà tó bá ti jí lóru tí ó tún fi sùn padà àsìkò tí ń fi ń sinmi ọwọ́ kan ní ìlẹ̀yìn dẹ̀ ó kéré gan ṣùgbọ́n torí pé kí ni gbogbo àwọn nǹkan tí ń ṣe yìí kò jẹ́ kọ̀ọ̀kan ọ̀pá kan lára kí ni nàìjíríà tó bí ọlọ́run ọba fi àlùbáríkà sí àsìkò rẹ̀ tó fi jẹ́ wípé ẹ̀dá ọmọ lé bí ó ṣe bí ó ṣe bá àwọn nǹkan tó láàlẹ̀ ní ṣíṣe ni débi pé èèyàn á máa wò wípé èèyàn máa rò ṣé àsìkò tiẹ̀ ó ju twenty four hours yìí lọ ní àdìbò bó ló ṣe rí ṣe láwọn àsìkò kékeré mu tó lò yẹn náà báwo ló ṣe rí ṣe tí gbogbo ẹ̀ fi wá pé báyìí kò sí bó ṣe rí ṣe ju wípé kí ni ó fètò sí i ó wá lò ó ní bí ọba adẹ́dà ṣe rán kò jẹ́ kọ́kàn pàkan lára kí wọ́n á ní àṣírí ibẹ̀ ó mú gbogbo ẹ̀ lẹ́sìn ló fi dọ́gbọ́n ta lólobó ó ní gbogbo ń tá a bá sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àgbàládà lérí rẹ̀ kódà òkèlè tá a bù tá a fi síyàwó wa lẹ́nu subhanallah òkèlè tá a bù tá a fi síyàwó wa lẹ́nu ṣèmù pé ó demonstrate some romance ó demonstrate and some closeness àti bíi ọfẹjọ bíi ẹ̀fẹ̀ àbí nǹkan ṣùgbọ́n látara bẹ́ẹ̀ náà torí ipá ń ṣe láti fi wójú rẹ ọba adẹ́dà á ṣe kí ni àgbàládà lórí rẹ̀ tó fi jẹ́ nínú àwọn sálàf iṣẹ́ inú ilé bí ìdọ̀tí bí à ń kólẹ̀ bí à ń ṣe nǹkan kan wọ́n gbàjọ wọ́n mọ̀ sí kí ni wọ́n láwọn náà ń lé èrú dànù àwọn náà ń tèyún ọ̀ràn ara lé lọ́wọ́ láti ṣe kí ni láti fi wojú rẹ ọlọ́run ọba lára rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí pọ̀ tí mùsùlùmí tó bá lóun lágbọ̀ọ́yé tó gbọ́dọ̀ máa ṣe. àwọn òpó dáwà sàlàfíà mẹ́tẹ̀ẹ̀ta ṣèkṣọ́lẹ̀ ibn Uthaymin rahimahullah rahimahullah tá a bá gbọ́ bó ṣe máa ń ṣiṣẹ́ ẹnu ilé pẹ̀lú ìyàwó rẹ̀ yàwọn pé ah, àfà àsìkò oníwàrà ìṣílẹ àsìkò oníwàrà ìṣìtọ̀hún tá a bá gbọ́ ti bàbá wa ṣèkùnà abdullahi bin abdulaziz bin bá rahimahullah rahimahullah báwọn náà ṣe máa ń ṣe nínú ilé ọba adẹ́dà ò fún wọn lójú yìí náà wọ́n tún ń ṣe gbogbo wọn ni tàbí ìmáàmù náà ìmáàmù muhaddis rahimahullah rahmatulahi wa sẹ́yà sheikh muhammed nasir al-albani bó ṣe máa ń ṣe nínú ilé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ níbi pé wọ́n bí ìyàwó yẹn ṣe tó gbó tó bàbá yóò ṣì tún máa ṣe gbìyànjú ní wọn ah, má jẹ́ kí àwọn ará àdúgbò sọ mí lẹ́nu bàbá yìí tiẹ̀ ti pọ̀ jù wọ́n sọ wọ́n lè sọ pé bọ́yá mo ti mú wọn sìn ní ìsìn wọn sọ di gbẹ̀wò dání kí ló fi dá wọn lóhùn wọn ni jẹ́ wọ́n sọ ní wọ́n bá sọ kìí ṣe tí wọ́n lè mí ń tẹ̀lé èmi ń tẹ̀lé tasáájú mi ni tí mo fẹ́ lè pàdé níbi tó wà níjọ́ gbẹ̀gbẹ̀ àlìkíyàmù níbo ló wà Jannatul Firdaus ló fi jẹ́ wípé àgbọ́yé tábà á bùrọ́dà yìí ah, lágbọ́yé o ẹni tí ó jẹ́ pé kò ní í dá aráalé kò ní í dá dá àwọn bùkátà nù lẹ́nu yóò máa fún torí pé kí ni ẹrú gan-an ẹrú kí ló jíṣẹ́ náà sàásùn láǹsọ̀ ń parí oní tá a bá fún wọn níṣẹ́ ká bá a ṣe ń bẹ̀ ká má nìkan dà o ọba adẹ́dàá rọ̀ wọ́n fún yín ni o torí pé kí ni torí kẹ́ ẹ lè bá rẹ̀ sìn sí gbogbo bẹ́ẹ̀ bá ṣe tírìtì wọn ẹ ṣàlàyé rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ngà kìámà o ọ̀hánàmà tó fi jẹ́ pé tá a bá gbọ́ tàbí tá a bá rí pé ọmọ àyà olóhùn lágbóyé ń wá ń finá mọ́ ń dín dùndùn ìyà àti fara ní fúnyàwó rẹ̀ kò bọ́ yìí gbọ́n kankan yìí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó pè mí ó ní ọ̀rọ̀ tí mo sọ ní 1986 òun páyà yìí pé yóò wá ṣe yóò ṣe ẹ má ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lára nísìnyí o mo ní mo ti gbàgbé ó ní mo sọ pé látara wípé àfẹ́ṣe sáníyà àfẹ́ṣe sáníyà tọ́gọ̀ọ̀rọ̀ síwẹ̀ èyí tí ń bẹ́ńlẹ̀ gan wọn ò tí ì kájú òṣùwọ̀n lórí rẹ̀ á kọ́ má jẹ́ pé àtàrà rẹ̀ lọ́gọ̀ọ̀rọ̀ ti gba sàtífíkẹ́ẹ̀tì iná kó tó lọ. torí tó bá ti di wípé ṣáwà yẹn tà ọmọ àyà fẹ́ ṣe tà kíkù rẹ̀ gbogbo ohun tí jẹ́ kọ́tì ẹ̀sìn kí ọba adẹ́dà tiẹ̀ fi yàwá sọ́tọ̀ yìí pé níta sì dá àwọn ilé ìmọ̀ ní ṣe àárò dáadáa nítí kọ́kọ́ sọ ọ́ nù nánù. ọmọ ìyá rí sísà kò ní kápá kò dẹ̀ lè mójú kúrò lára rẹ̀ ọmọ yìí pé nínú nínú àgbọ́yé ó ní kíni kéèyàn wo kéèyàn ní àwòmọ́jú. ọlọ́run ṣe fífà. ìṣe ń fẹ́lẹ́ nu ọ̀rọ̀ jẹjẹ. ó ní èyí tí ń bọ̀ ní òun òun ni tí ó gbé sí. ó dẹ̀ ti bà ń ṣáwà ti mu nínú yàrá níbi tí náà wá náà ló mú wá ó dẹ̀ ń kí ń bẹ̀. ọmọbìnrin ni ah, òun ìṣẹ̀rú ó ṣe di pé ẹ mà ṣe báyìí níṣẹ́jú òun ó ní òun ni ọ̀gbàgbọ́ yé kọlọ wá bí àwọn sàbẹ̀ ṣe ń ṣe ìyàwó wá pè ọba náírà ètò gbogbo ẹ̀ ẹ gbọ́ báwọn sàbẹ̀ ṣe é ṣe nù mo ní bóyá ní sàbẹ̀ tiẹ̀ yájọ́ gbọ́ yájí gbọ́ lẹ́nu rẹ̀ ibi tá a gbọ́rọ̀ mọ́ mi torí pé kí ni ìyàwó fi kún ó ní ẹni tí ẹ mọ̀ dáadáa nìyí ẹ máa ń ní bọ̀dé tó ẹni tẹ̀ ń sọ ẹ bá sọ̀rọ̀ ó bá pa fún bọ́ọ̀ dọ̀là kí ni tèmi ti rẹ̀ ṣé dandan ni kí n pè padà sí ìlà tálára bá lárùn òun kò sí ní dọ́kà wà ń bẹ ká sọ pé okú àṣù okú àìwò owó ìbá máa ń ro ẹwà láti ẹ but ká máa rántí gbogbo gbà kì í ṣẹ̀fẹ̀ ní gbogbo ohun tá à ń ṣe yìí á dúró níwájú ọba adẹ́dà ọjọ́ ní sheikh islam asaalẹ asaalẹ sheikh sali ibn ọsẹni rahimahullah alamtawasa ló sọ yìí pé bọ́ọ̀n bá ṣe ń ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ wọ́n ti pé wọ́n náà bímọ. àwọn obìnrin náà ti wá yá wèrè rẹ̀ wèrè pé kí ni tí wọ́n bá sọ fún báyìí báyìí báyìí báyìí kánjẹ́ kó wọn kọ́kọ́ lè tọ̀wọ̀ náà tí ò bá dẹ̀ wọ́ọ̀kì òun dẹ̀ òun dẹ̀ òun dẹ̀ òun dẹ̀ òun dẹ̀ sign out subhanallah wọ́n á di sọ ilé ọkọ ó ti di kí ni ó ti di ẹ́ ó ti di ó ti dẹ̀ experiment ni ọkùnrin tó bá pè experiment ẹ̀ẹ́ kàfé bẹ́ẹ̀ ni barakallahu fi ó ti di kàfé ẹ̀jẹ̀ ayọjú sí yóò bàbá lẹ́wà ẹ̀ pé ká tún gbọ́ nsọ́n subhanallah bóò ni táwọn òbí wa bá ṣe léyìí ṣáwùjọ ò rí báyìí tí marriage institution tó bá wà lose báyìí irú àwùjọ wo là ń mọ́ tó fi yẹ ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bá ń ṣe ń ṣe gbogbo nǹkan wa our responsibilities ẹni tó bá dúró tó ṣe bọ́ba adẹ́dàṣe ni ó ṣe ọba adẹ́dà ó fi rọ̀ lọ́rùn àlìkáwà ni rẹ̀ alladhina jahadu fina lanahdiyanahum subulana tó bá sì gbìyànjú lójú ọ̀nà wa ń sì gbìyànjú kan nínú àwọn ọmọ ya ó ń kọ́ńplẹ́yìn rẹ wá bàbá òun ọ̀bọ̀ òun ti ṣe òun kọ́kọ́ òun fẹ́ máa gbé pamọ́ fún ìyàwó òun mo ní kí ló dé ó ní à ah, bùkátà pọ̀ nílẹ̀ fifty thousand péré ní ìgbẹ́ lọ́wọ́ òun ní. mo ní kọ́kọ́ mú tó oúnjẹ kú òun bẹ̀ torí tí ìyẹn bá kú òun nínú ọ̀rọ̀ ìyókù ọmọ ló bá rí wọn ní bébí bá kú nínú sùn ó ti bùṣe. lójúṣẹ́ lásán àti làǹtọ̀ ó ní káfà bìlìmárì ìtìmọ̀ ìyọ̀dẹ́yẹ mayakut ó ti tó lẹ́sẹ̀ fún yàn kó ṣe àìbìkítà fún àwọn tó yẹ kó wọ́n tara rẹ̀ jẹun àwọn ìyàwó ọmọ ẹbí ara ó ní tọ́ ọba ti la bùkátà wọn báyìí tọ́ ọba ti labọ̀ pé òun lọ ń sá kálẹ̀ fún ọba adẹ́dẹ́ ọdẹ kẹ ọ lọ́nà tọ́ ọ mà tó ò nírètí yọ gba ọ àkóso ọ̀rọ̀ rẹ láti tó dáadáa. oníjẹba fún ọba ọkẹ díẹ̀díẹ̀díẹ̀ ọdẹ gbogbo ibi tí ó lérò sí àti tí ò lérò sí ọba adẹ́dẹ́ àfi sábà bíi pé kíni ọdẹ ń yá fún un bóò ni oní ah jẹ̀sán kún un lọ́kẹ́ tí mo bá ní kó wọn máa sọ̀rọ̀ yóò fẹ́ di bíi tẹ́sítímọ́nì àwọn ẹni àwọn àwọn àwọn kèfèrí nítorí pé kí ni Islam kìí ṣẹ̀sìn wípé ẹ̀já ẹ̀já ṣe bó ṣe wù wá tọ́lẹ́nikẹ́ni tó bá ní bó ṣe wù lòun ó ṣe bí ò ṣe wù lọ́wọ́n sọ̀rọ̀ rẹ̀ bọ́ba rẹ́ra ṣe lákalẹ̀ la ṣe àmọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ ibi tá a bá kù sí a máa bẹ̀ wípé kó ṣe kí ni kó forí jìn wá kó wá kẹ́ wa kó má wò tiwa. eléyìí pàtàkì nínú ìṣesí torí ká má bàa ṣiṣẹ́ kó bá dẹ́dà kó má kó wa máa ṣe ń gbogbo wa. ká má disturb ara pé ah, gbogbo ẹ orí bákan ṣé ọba tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tó yí padà ní subhanahu wa ta'ala. kí ni nǹkan tá à ń kọ́kọ́ ń sọ láàrú. asma'na wà á fa mulku lillah kí هذا á fi kún ẹsẹ̀kẹsẹ̀ alhamdulillah tọ́ أورا yìí pé لله ni múlùkù ọwọ́ rẹ̀ lọ́wọ́ alhamdulillah torí pé kí ni ó láàánú wa ju àwa gan fúnra ara wa lọ tàbá àwọn òbí wa alhamdulillah kò ní ṣe kí ni kò ní fi álẹ̀ láì mójútó wàlá ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku ولا الحمد ولا كل شيء اللهم إني أسألك خير هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر هذا اليوم والشر ما بعده وبعد ده وانت ببو دا دولي أكيد دا دا ببو أبو رين أتبو أبو رين يا سبحان الله ببو الآخر إلا يقاتك lọ́mọ iná ọdún bíi kàmínà kúfùrù wọn fọ́k wọn lọ́wọ́ bá yàmi ya ìfẹ́ àkókò nàbí sí ọ àtòṣì ẹni pé gbogbo ẹ̀ bọ́ bá ṣe lé tó wọ́n jẹ́ kí tèmi ó lé ń bẹ̀ jẹ́ kí tèmi ó dẹ̀ ń bẹ̀ àfikàrù tá a ṣe yìí a máa ronú sí i báńsì ń ronú sí i a máa connect rẹ̀ lókè pé a ah, mo ti sọ tèmi njẹ́ o ti ṣe àní àkàwà rẹ̀ ó pàtàkì eléyìí pàtàkì gan fún gbogbo mùsùlùmí lóbi jẹ́ yí pé àfẹ́ràn ìkarùn ara wa létí pé kọ́ máa yẹ ṣe bí ẹrú o ká mà bá a jẹ́ ká mọ ọmọ ẹni tá à ń ṣe mùsùlùmí ni wá o oríire wa kí nǹkan fi yẹn jù sí fún wa ó ní pé kí n ká juwọ́ jù sẹ̀ fún fún mi fún òfin ọba adẹ́dà bó ṣe fi ránjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kọba adẹ́dà kó má ṣàṣe nírọ̀rùn fún wa. mọ̀mọ́ yìí pé àwọn issues ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ tí kò tún ní fẹ́ fẹ́ já lójú. náà má bẹ yín dẹ̀. وعليكم السلام ورحمة الله وبركاته. أنتم في الله وبركاته. كرم بعد داعي kí ó papọ̀ ní orí ìlànà kó jẹ́ ká fi wọ̀tàn nǹkan fún ọkọ̀dà. bẹ́ẹ̀ ká kó fi ìbéèrè tí wọ́n ṣáájú ẹni tó bá ní ìbéèrè tó bá wà directly related sí ohun tí wọ́n sọ <clears throat> àbáwọn nǹkan míì tó jọ bí bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ zaka alọ́hájì gbogbo àwọn yẹn ẹja fílẹ̀ fún the other three weeks ọ̀rẹ́ tó bá ní question tó wà directly. tàbá rí tẹ̀lé zaka náà fẹ́ tó bá fẹ́ yọ zaka. ọ̀dà ọ̀nà tẹ̀lé tó bá fẹ́ yọ zaka. mọ́sáàsì ní ìgbìyànjú ilé ìlọ́pàá ní santa kó wá ṣòkò sí ìwádìí tó ní í ṣe pẹ̀lú ètò onúlé ìgbéyàwó and so on ẹ sà number one sà mo ń bọ̀ ẹ jókòó yín sà ọmọ amúwá ìpà number one two ọ̀rọ̀ ìyàwó dé. <laughs> wọ́n mú ìgbésẹ̀ sọ ti níyàwó sá. <laughs> ẹ gbọ́ kí lórúkọ wọn. I was in bọ̀ number two three four five marriage okay six marriage abi um, six for now. Assalamu Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ ti kú àbọ̀ torí gbà tí a wọn lè lọ sí ìmúra. bẹ́ẹ̀ni a lọ já lóṣù ẹsẹ. alhamdulilayi ah, ah, ẹ jọ ní ìbéèrè tèmi. ẹ jẹ́ sẹ́yìn má bínú ẹ ká má fọ́n ká yẹlẹyẹlẹ ẹ já sún síwájú. ọ̀nà kejì ni ìbéèrè ti ti báyìí ẹ sáàsù wa níjọ tẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe wá àfikàn fún mi báyìí wọ́n ní pé ah, ọlọ́run wà ní. sọ́nà pé kìlì kọ́ wà níbi ọlọ́run wà níbi àjọ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí máa ń takora wọn láàrin àtàjọ máa ń sọ̀rọ̀ fi yé àwa pé gẹ́gẹ́ ẹ̀dọ́ mi ni kó tó di kọ́kọ́ lé ló ń gbé wípé kó tó di pé ọlọ́run dá tán mọ̀ lọ́lọ́run ti ń bẹ ó fi hàn pé àwọn táwọn sọ pé ọlọ́run wà níbí ọlọ́run wà níbí ó wà níbí gbogbo àwọn ò jẹ̀bi pé àwọn ò gbà pé sọ́wọ́n ọlọ́run wà. wọ́n jẹ̀bi ah, ẹ̀sùn ìdíjà fi jẹ̀bi ni wípé òní ó sọ tó ń wà fún wa kì í sàwọn aláàfòrí ara wa rò ń bẹ kí bíbẹ tó bẹ nígbà tí bíbẹ ọ̀bá dẹ̀ sí máa yọ̀ wà ọ wà nígbà tí kò sí nǹkan kan a jẹ́ pé ṣé a mọ̀ pé ọpọlọ ẹ̀dẹ́ ò tiẹ̀ lè gbé nìyí kò sí nǹkan kan ọpọlọ ẹ̀dẹ́ lè gbé so àlàyé ni tọkọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ tí ẹ̀dá bá ń wò wípé ṣe bẹ́yìn èèyàn kó tó kọ́lé ibìkan ni ọ wà à ń fi ìròrí àwọ̀ ẹ̀dá à ń fi ń gbé ọ̀rọ̀ rẹ̀ ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ibi tí àwọn kiriyó àtàwọn ẹlẹ́sìn ẹlẹ́sìn òdì ibi tí wọ́n ti ṣìnú gbogbo àwọn tí wọ́n há sí agbègbè àṣìgbọ́yé nínú àwùjọ mùsùlùmí náà ibi táwọn náà ti ṣìnú torí pé nísìn à ń fi ibi tí ọpọlọ wa mọ làwa ń fi ń gbé tiẹ̀ mọ́sálásí òjíṣẹ́ lọ́sílà àfúnà ní í máa sọ̀kalẹ̀ ní ìdákẹ́ta àgbẹ̀yìn òru ìwà máa béèrè ta ló ní bùkátà kún wọn bá bíyà rẹ̀ ta ni ọdẹ́ṣẹ̀ tó fẹ́ wá foríjì kóun foríjì ta ló fẹ́ bẹ̀rùn lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ kóun fún un ní nǹkan kóun tètè fún un làwọn afáàfin máa sọ pé ẹni tí ó bá ní òun ń fẹ́ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wá sùn ní àsìkò yìí òpùrọ̀ nù. ẹni tí ọba bá ń fẹ́ gbogbo àwọn nǹkan yìí àforíjì kí bùkátà òun ó bíyá gbogbo tí òun òun ò fẹ́ kọ́mọ̀sẹ̀lẹ̀ fẹ́ ní ìdá kẹta àgbẹ̀yìn òpùrọ̀ nù. sísọ̀kalẹ̀ tí ń sọ̀kalẹ̀ ń àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa wò pé tí n bá ń sọ̀kalẹ̀ ẹ̀ wọ́n pé nǹkan kan wà lókè èèwà mi ìwòrí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni làwọn àfáàfi tètè bá wa fi àjọ sínú ọpọlọ wa kọ́ má bàa di pékinni a sì a ṣírò yóò wá mú a ṣiṣẹ́ wọ́n ní bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu kí ìròrí ẹ̀dá ò lè gbé because kìí ṣe wípé èyàn nìkan lẹ̀dá ọmọ rò èyàn ọmọ wò wípé ṣé ìdá mẹ́ta àgbẹ̀yìn ti nàìjíríà ni àbí ti ìyẹn tẹ́ jìnnà ṣé ti kó ni àbí ti ìbàdàn àbí ti òṣogbo àbí tẹ́tẹ́ àbí ti ògbómọ̀ṣọ́. kábẹ̀ tó máa ń sọ ti north kábẹ̀ tó máa ń sọ ti niger bá a máa ń lọ sí amẹ́ríkà ìyún tẹ́ ń jìnà nù àwọn nítòsí ń bí ṣé ìdá mẹ́ta àgbáyún ni o ó ṣe jẹ́ sàmì pé eléyìí pẹ̀tẹ́sì ọpọlọ ó kọjá rẹ̀ torí pé kí ni ó níbi tí ọpọlọ wa hmm. máa tó lè gbé wọn hmm. ló fi jẹ́ pé àwọn àlàyé bí nǹkan báyìí tó jẹ́ pé mùsùlùmí láti fi má sírù torí tó bá sírù yóò sì sọ tó bá ti sì sọ yóò sì ṣe yóò fi mọ níbi tí àwọn ẹni ìṣáájú fi mọ ó lóun wà lókè ọba adẹ́dà ó dẹ̀ mú àwọn ẹ̀rí wá tó fi wà lókè. أرجو الملائكة إليه في يوم كان مقداره خمسين ألف سنة àwọn màláíkà wọ́n ń gòkè dájúdájú tí wọ́n bá ń fi ń gòkè kì sísàlẹ̀ lọ́wọ́ kò dẹ̀ sí ní ibi gbogbo aha ó ní rọ́fíù dàrọ̀jà ọba tó lékè ọ̀la ní di gbogbo àpọ́nlé rẹ̀ gbogbo àwọn àwọn àyàtì àti ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ wípé ìgbà tí ọba adẹ́dàá tó ní òkè òun ti dá tán òun ló lajú jù ní ilé ayé wa ń bí tí a bá lè yẹn lajú kí là máa ń wò ọlọ US ọlọ UK kọ́ bá tiẹ̀ wá kó ọlajú tán po pabambari rẹ̀ ó ṣe kí ni ọlọ hajj torí ọlajú tán po ọlọ hajj gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ hajj ọmọ ti lọ Mọ́kà àti lọ Mẹ́dínà àwọn ti lọ mọ́ká wọn ti lọ mọ̀dínà wọ́n ti gàràfà táàmù sọnù ọba adẹ́dàní kọ́ wá bẹ̀ ń wò ọ̀ràn ẹni tó lọ́lá jù nínú àwọn màláìka rẹ̀ pé kọ́ wá mú un tó lọ́lá jù nínú nǹkan ọ̀gùn ó ni kí wọ́n gbé fún un sallallahu alaihi wasallam bá ṣe rìn nù ní distance tó jẹ́ yí pé ọpọlọ gan ò lè gbé nígbà tó ń gan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọya gbogbo àwọn èèyàn lẹ́nu àwọn èèyàn tí wọ́n ṣe oríire èétọ́ jẹ́ lẹ́ǹgẹ̀lẹ́ǹgẹ̀ oríire àtàrà rẹ̀ ni wọ́n ti ṣe bíi ta ni Abubakar Siddiq òjọba àná ọkọ̀ bẹ̀rẹ̀ lọ́rùn ń gbọ́ kéèyàn sọ pé kéèyàn gbèrè yẹn gbéra láti maka ó wá lọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo kọ́ ní apá kan òru ó dẹ̀ lóó dé ṣó pọ́sùbù wọ́n ní kò pọ́sùbù wọ́n ní ara alẹ́ rẹ̀ ń tọ́sọ ló ń tọ́sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tọ́ba sọ bẹ́ẹ̀ bó ṣe rí ni tọ́ba sọ bẹ́ẹ̀ sọ sọ bẹ́ẹ̀ wọ́n lọ sọ bẹ́ẹ̀ wọ́n bá sọ bẹ́ẹ̀ bó ṣe rí nu òun gbàgbọ́ ló fi ni ẹsẹ̀ gbàgbọ́ kò lè rinlẹ̀ fún olùgbàgbọ́ òdodo tí ó bá ní tẹ̀fúwìt ó juwọ́ jùsẹ̀ fáwọn nǹkan kan tó jẹ́ pé ọpọlọ ò ṣe é tú ó ń gan fún ara rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ìgbà táwọn kìfìrí ń wò pé ó kì í ẹ̀ dákẹ́ àwọn kíra àwọn kan lọ wọ́n fẹ́ dé nísìn á ní kí wọ́n péjókòó kán wá tákù rẹ̀ ń gbọ́ ìwọ lọ bí báyìí bóò ní bí ìṣerí bóò ní bí ìṣerí. oníṣẹ́ náà lọ́wọ́ mọ́sálásí láwọn wò pé ọwọ́ ọba adẹ́dà tí wọ́n bá já mi nírọ̀ èmi kí wọ́n já mi nírọ̀ torí báyìí ṣé tí wọ́n mú ibi tí wọ́n mú lọ ló ń wò kò ní máa wọ́n máa mú ọlọ́ọ̀dì kan kọ́ wọ́n á máa yàwò yàwò báyìí òjíṣẹ́ náà àwọn ọ̀yà àyà kan ibi tí wọ́n mú un lọ náà ló ló kọjú mọ́ ẹnìkan wá dé lọ́wọ́ sọ pé nígbà tó lóyún òde mú tẹ́sán mú kọ́dọ̀ ibi báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣe rí òjíṣẹ́ náà àtàlà inú rẹ̀ fẹ́ bàjẹ́ ọba adẹ́dà ntí ò ní gbà láéláé yálà ń gbà tó wà láyé o tàbí gbà tí ò sí mọ́ ó ikpe pé kí àbùkù kan kọ́ taba tó fi hàn kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí ibi tí wọ́n ń wù kó gbé kó gbé hàn ọwọ́ ni kó gbé hàn gbé sọ̀kalẹ̀ àlẹ́ ìsọ́lá máa wò ó máa fún ọ bí ṣe ń ọ̀kan sọ pé ah, èmi ò rí bẹ́ẹ̀ yẹn èkejì ọ̀sọ̀ pé wọ́n wá ń yára wọn nírọ́. ṣàgọ́lọ̀hùn lọ́wọ́ bíi ṣàkìlẹ̀ ànfùsẹ̀ àná kọ́lọ́wọ́n bá bá ṣàgálà àwọn ọ̀tá bíi ṣàkìlẹ̀ ànfùsẹ̀ àná ọlọ́wọ́n bá ó ó ó ó ó ó dẹ́wọ́n ó get busy pẹ̀lú orí ara wọn síra wọn olóyè sọ pé ah, èmi ò bẹ́ẹ̀ kẹ́yìn lé ó èmi rí ìjọba sọ rí ní ọ̀sán òyìn ọmọ tújú rẹ̀ ní jújù rẹ̀ tó jẹ́ pé ó tẹ ó tẹ wà mẹ́ra yìí ṣe wọn pé ìjú yẹn ó tún rinlẹ̀ ju ti tiwọn lọ so àwọn nǹkan pọ̀ tó jẹ́ yìí pé bóun náà ṣe bá a nù kò ní tí ó sì fi ọba rẹ̀ báyìí so lọ́ fi jẹ́ pé a ní choice lórí àwọn areas kan àfi kí ni àfi tẹ̀sílẹ̀ ìjùbọ̀ ojú sẹ̀ pé ah máa ń ṣe lórí nù mo ṣe rí náà ṣùgbọ́n tá à ń bá wá fi ọpọlọ gbé ilmul kalam yẹn that is uh, polemics afẹ́ máa fọ ọpọlọ gbé pé báyìí báyìí báyìí báyìí sáà dẹ̀ mọ̀ yí pé ọpọlọ ní lẹ́wù rẹ̀ àṣìgbé ọ̀wọ̀ tá a bá lọ́wọ́ àwọn gbogbo bíi ajẹ́pọ̀ wà nù gbẹ́nu ọ wà nù òòsà táwọn ẹlẹ́bọ ń bọ kí wọ́n lọ́wọ́ adé tí wọ́n fi ní àmọ́ bá wọn jà kí wọ́n ń bọ òòsà ṣebí ọlọ́run ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń bọ́ sámà yọ́mà yọ́mà yọ́mà wọn kò ní straight ìròrí mùsùlùmí takura wọn láti fi tún ìròrí wa ṣe kó fi straight torí sí straight rẹ̀ yẹn ni ó jẹ́ kọ́rọ̀ owó gúnrégé. ni ọba adẹ́dà ló fi ní rárá subhanahu wa ta'ala ẹ má ro báwọn wò bí kẹ́ ẹ ṣe rò ní. alhamdulilayi ọmọ aṣọlẹ sọ̀rọ̀ ìbéèrè kejì ni pé mo ti bèrè ìbéèrè rẹ ẹni a máa tó sọ sí ọjọ́ mi ni wọ́n fẹ́ tẹ́ bá sọ kó lè lọ gbogbo wa nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé. nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé. ẹlẹ́gbẹ́. bẹ́ẹ̀ ni torí ọmọ mi kan Ismail wọ́n ń ó ti ń gbọ́ wá sí láti bẹ̀ wá ń tì mí nítorí pé yá sí gbó. ìdímú náà la sọ. ní mọ́sálásí ìdílé lọ. ok náà. so wọ́n ti wá ń lọrin báyìí sí ìsá. náà ó ní ìgbọ̀nrin ó ní máa ń sọ ó ní máa ń kásẹ̀tì ń wálé ní wọ́n pè é nù mọ́tò. bóyá wọ́n ń kọ́jú ẹ̀ sá. bẹ́ẹ̀ni kásẹ̀tì àbá sá. so àti bẹ́ẹ̀ ni mo ti máa gbọ́ wá sí yẹn bọ̀tìgbà tó ń wá sí àwọn tó ti kó lọ sí ìlọrin tó ti kó lọ sí ìlọrin ní láǹfààní kẹsẹ̀ ti mọ́ o tí wàá di pé wọ́n á ní sáyẹ́dì ìgbìlẹ̀ ẹ̀wọ̀n tẹ̀ ṣe ṣíkẹ́ǹsì. now torí àwa tí èyí tí màmá yìí sọ̀rọ̀ àwọn ìjọ kò sẹ́gun kò sóògùn hmm. ibẹ̀ ni mo bí àwọn ọmọ mi sí. òtùpá hmm. tó wá di pé àwọn ọmọ mi wá di bí pé wọ́n tẹ̀síwájú ní ìmọ̀ kí wọ́n ṣàlàyé fún mi pé ẹlẹgbẹ́ bí kò dáa láti wà níbẹ̀. bẹ́ẹ̀ máa ṣe wá pé àwa náà máa ṣe wáàsí káàkiri bẹ́ẹ̀ ṣe ìpínwọ́ wáàsí. bẹ́ẹ̀ then tí eléégún kan ẹni ẹlẹ́gbọ̀n kan bá kò fọ́ọ̀tì wa àgbààgbà lọ́wọ́ wọn àgbòfò àná àrí gbogbo àwọn nǹkan yẹn ṣá. táwọn ẹyin fẹ́. wọ́n <laughs> gbogbo rẹ̀ tí wọ́n sọ yẹn wọ́n fọ̀ lẹ́mú ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n á fẹ́ kí wọ́n yá ìjìyà wọn àwọn tó ń ṣe é fẹ́ fẹ́lẹ́gbẹ́dẹ́pọ̀ títí wọ́n kọ́ bóyá jìlẹ̀ ìjà tó wà níbẹ̀ bóyá jẹ̀ ní ẹ̀sẹ̀ kan lọ́dọ̀ náà hmm. ìyẹn mo fẹ́ gbọ́ bí ṣe bí ayé ń sọ̀rọ̀ yìí hmm. kò tẹ́ ọlọ́run pé ìṣàkùn bẹ́ẹ̀ wọ́n sọ. ọba adẹ́dà ti fún alẹ́gbẹ́ kan ṣoṣo tá a ṣe ẹgbẹ́ Islam tó jẹ́ pé gbogbo ẹni tí máa ń ṣe kálmà tí ń àwọn ẹ̀tọ́ yìí tí ò bá fún wa lẹ́tọ̀ọ́ wa káwa fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ káwa gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ ọba tí ó mọ̀yàn fún lẹ́tọ̀ọ́ ju gbogbo gbogbo èrò ẹ̀dá lọ. ní tójì sẹ́lẹ̀sílẹ̀ àlọ́sílẹ̀ ló tó jáde láyé àwọn kan wọ́n bá ṣe hijira láti Makka lọ sí àwọn oríṣiríṣi bíi wàásù Mẹ́dínà wọ́n ń pa àwọn yẹn ní muhajirun àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbárùkù ti ẹ̀sìn ní ìlú alápọ̀nlé ìlú mẹ́lẹ̀ ìlú àgbéga ìlú Madina wọ́n ń pa àwọn yẹn ní lansọ ó wá fẹ́ di àìríyànjiyàn àti èdè àìyedè fẹ́ dé sí wọn láàrin àwọn tí wọ́n bọ́jìṣẹ́ wọn ni àwa muhajirun àwọn yìíkúnná sí ansar òjìṣẹ́ náà sún àwọn ni mo wà láàrin yín báyìí ẹsẹ̀ máa pèpè sí ìpè àwọn olójú dúdú àwọn aláìmọ̀kan àwọn ọ̀làmẹ̀kan ìpè kẹfìrí kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó ní. لينتين قوم يفتقرون بآبائهم الذين ماتوا àwọn tí wọ́n ń fi ìran wọn àbí baba ńlá àwọn tó ti kú tí wọ́n ń fi yan dùn àwa lọ́mọ Oòduà àwa lọ́mọ Bayajidda Fúlàní là wà àwa kìíní là wà àwa kìíní là wà àwọn àwọn náà ó ní kí wọ́n dáwọ́ bẹ́ẹ̀ dùn ó ní torí ọ̀kan nínú méjì ni wọ́n máa ṣẹlẹ̀ sáwọn tẹ̀ ń dakùn ìmọ̀ kí wọ́n ti máa jó náà kí wọ́n ti di èédú jáànámà nísìn tàbí kí wọ́n di ntí bí ntí yínmíyínmí fi mú gbé kí ni yínmíyínmí fi mú gbé ìgbẹ́ torí kí ni wọ́n máa rà nínú sàárè òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti màá wá sọ pé méjì lẹ̀dá bá rọ̀ jàkíyú wọ́lá. شقي فاجر èyí tí ń ṣe dáadáa tí ń pa òfin ọlọ́run ọba mọ́ tó bá adẹ́gà ṣe àlìkáwà ní pé òun ní rẹ̀ orí tàbí olórí ibú òbílẹ̀ yéèyàn tó jẹ́ pé kẹ́mi ọmọ ti bọ́ lára rẹ̀ báyìí ni ó ti kò tiẹ̀ dàmà gbogbo yín àrọ́mọdọ́mọ ádámà ni sallallahu ala nabiyina wa alayhi ṣẹ̀wárá ádámà yín ọ̀ǹkan o látara ẹ̀rọ̀ fọ́ láti dà. kápín yẹlẹyẹlẹ lórí èmi níjọba yìí èmi Islam ìtọ́fẹ́ká máa lára mọ̀ ó kò fi jẹ́ pé gbogbo omi tí wọ́n bá ti pè ń mùsùlùmí ó ṣe kí ni lọ́bọ̀ síbẹ̀ lọ́lọ́kì ló fi jẹ́ pé àtúnṣe tá a gbogbo kọ́kọ́ mú dútó nínú àwùjọ wa làtúnṣe nínú mọ́sáàjì kí mọ́sáàjì kọ́ yanjú kí wọ́n máa pèpè sójú ọ̀nà ńbẹ̀ tí yóò fi tún ọkàn àwọn èèyàn ṣe tọkàn bá ti ní títúnṣe ọ̀rọ̀ ó tún ní tútù ṣe ara ó ní tútù ṣe àwùjọ ó ní tútù ṣe orílẹ̀-èdè ọ̀yànjú ìfọ̀kànbalẹ̀ ọwà ọba adẹ́dà yóò dá sọ̀rọ̀ ní ti dáadáa ṣùgbọ́n tó bá ti di pé rárá àfa abrahamu jáde láyé àfa abrahamu wo ẹ̀ lágbájá mo tẹ̀ rò pé ti society wa ni. Subhanallah ntọ́sẹ̀lẹ̀ nu wọ́n ní láwáyá jáde láyé ó ní a ah! nígbà wo ni wọ́n bá ń jú ó ní a mò ń rò pé tẹgbẹ́ àwọn ni mùsùlùmí èwo ni ó yẹ kó kẹ́dùn fún sódì yé báyìí nìsín ibi tí ẹlẹgbẹ́ máa ń tìyàn lọ́nu wọ́n lè máa sọ pé àwọn ń ṣe dáadáa ká àwọn ń ṣe kíní kàǹkà oríṣiríṣi kọ́lọ́wọ́n san wọ́n lẹ́sàn dáadáa pẹ̀lú dáadáa tí wọ́n bá rí ṣe ṣùgbọ́n aburú tí wọ́n mú wá ó burú ju dáadáa tí wọ́n láwọn ń rí ìṣirò lọ tó jẹ́ pé aburú ń ga kí ń dẹ̀ra aburú ètò kéré jù ń bẹ̀ ó ní pé mùsùlùmí ti wá kí yẹn lẹ̀ẹ́lẹ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà táàbù bá ń sọ yìí pé ká padà sí sálàfù sàlàfíà ò ní pé ká padà sí bó ṣe rí nípìnlẹ̀ tó jẹ́ pé gbogbo mùsùlùmí yóò ka mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́ mọ̀ ẹ̀yà rẹ̀ tó bá rẹ̀ yọ wà lọ tó bá ní bùkátà yọ ránṣẹ́ tó bá yọ ìpè kan ṣoṣo síbi Islam ní a máa pèpè sí bí àwọn ẹni àkọ́kọ́ ṣe ṣe tọ́ba adẹ́dà fi ló yọrù sí wọn kì í ṣe yí pé bó ṣe wù wá olúkálukú wa ní constitution tiẹ̀ kó ní both reason and origin ti Islam kọ́ kò sẹ́bọ̀ ṣòkòṣòkò yíwọ̀n ẹni àwọn ìlànà tẹ́ ń lò ń bẹ̀ tọ́jọ́ yí pé kò sẹ́ńtọ́ fẹ́ ìsìláàmù sì wẹ̀ àti bá a ṣe ṣe o àti bá a ṣe pèpè sí ìlànà rẹ̀ ti wà nílẹ̀ ti tẹ́lẹ̀ òní sọ yìí pé adìrú ilọ̀lọ́ alábàṣírọ́tì ana wọ́n mẹ́rin ìtàbà mo ń pèpè sọ fún ọ pé ojú ọ̀nà tèmi ni o mo ń pèpè lọ sídìí rẹ̀ mo ń pèpè lọ sí ọ̀dọ̀ ọba adẹ́rẹ̀ lọ́sùn hàn ọ̀tá èmi àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé ojú ọ̀nà mi torí pé kí ni mò ń pèpè ní pẹ̀lú àrídájú ẹgbẹ́ òun mùsùlùmí islam ó ti tó fà. ṣọ́pítàrì sọ́ńdẹ̀ yàgbéra náà ti lè sọ àyà tẹ̀. Assalamu alaikum. Um, nǹkan tó yẹ kí n máa náwó sókè káwọ́ sílẹ̀ lẹ́ẹ̀kan. ìpè uh, bọ́yá marriage ni àbí kí sọ̀rọ̀ marriage. ní pé ṣé ọ̀rọ̀ family ni àbí kí sọ̀rọ̀ family ọ̀rọ̀ family ni. béèrè náà fẹ́ bí. ìpín ìjẹta ìbejì lé ní so ìkejì mi bímọ so ọ̀pẹ̀ṣẹ̀ ni wọ́n á fi bí ọmọ yẹn ní alẹ́ so bí ìyàwó yẹn ṣe jí ní àárọ̀ àná wọ́n ń béèrè lọ́wọ́ ọkọ pé ṣé òun máa kírun tòyẹn wá ń wò ìgbà tó wá sí èmi wá ń béèrè lọ́rùn ikú tí mo gbé ra èèyàn bímọ ó lọ nípa ẹ̀nà èèyàn tó má sọ pé yàn fún pé ìwẹ èmi ò mọ ní kí bọ́t eléyìí nígbà tó fẹ́ bímọ yẹn ó ti ń bímọ yẹn dọ́kọ̀ wá sọ fún wa yìí pé ọmọ yẹn ti ń bọ̀ àwọn bí ẹni tó ń sọ fún fà padà bí ìwọ wà lọ́rùn ẹ̀ ó máa gba fáwọn ṣe operation á ní ẹ lọ ṣe alhamdulilayi wọ́n ṣe kò tí ì ju ogún ìṣẹ́jú lọ tí a ti gbọ́gbẹ́ mọ́. sọ̀gbà tó wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní bọ́t ó ti process tó fẹ́ bímọ yẹn á ti rì ní pé ó lẹ́jẹ̀ bímọ ó lómìnira ó rí gbogbo ẹ̀ kì í ṣe pé kò ń bọ̀ láti ilé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ náà ẹ̀ sì ń jáde ẹ̀jẹ̀ náà ẹ̀ sì ń jáde. bẹ́ẹ̀ ni. àti ọkùnrin kò ní kí òun ó dìgbà tó jẹ bàdà. nǹkan tó fẹ́ bẹ̀ yẹn jẹ́ lákùnrin ọ̀fẹ́ ebi tí mo fi gbọ́ ń dá ìrújú bóyá wọ́n sọ pé wọ́n ti sọ fún tìtẹ́lẹ̀ pé káàkiri bá tó kó wá consultation fún tó wáyé corporation lọ fi gbọ́ ọmọ jáde tọ́mọ̀ ò gba ojú ibi tó máa ń normally gbà ṣó wá túmọ̀ pé kò ní kírun fáwọn àsìkò kan ni. wọ́n ti ní pé kì í ṣe fún gba normal way wọ́n gbé jáde bẹ́ẹ̀ kò ojú ara ò dẹ̀ kò bleed kò ní yóò mọ̀ kírun rẹ̀. tọ́lá àwọn míín wà tọ́jú pé bọ́mọ bá ti jáde sáwáyé ẹ̀jẹ̀ tó bá ọmọ jáde òpin ẹ̀jẹ̀ tí wọ́n rí náà àwọn kan wà bá bó ṣe jẹ́ pé àwọn kan wà tó yẹ pé ẹ̀jẹ̀ kan ṣoṣo tí wọ́n bá rí báyìí ó ní nǹkan oṣù wọn wọn ò tún ní rí nìyẹn àwọn míì lẹ́wọ̀ àwọn ètò ẹ̀rí pàápàá àwọn èèyàn wà tó jẹ́ pé tí wọ́n bá ti bímọ báyìí ẹ̀jẹ̀ tó bá ọmọ yẹn jáde náà ní fáínà wọn ò ní wọn ò rẹ́jẹ̀ ní ìmọ̀ so àwọn kan wà báwọn ah. so àwọn tí wọ́n wà báyìí wọ́n kẹ̀sì wọn ò wọ́pọ̀ sọmọ pé ọba adẹ́dàá Ah, ó fi wọ́n ní tradition bó ṣe máa ń ṣe nǹkan yóò dẹ̀ tún fi hàn gbà mí wípé kò kò kò sí kò sí kò kò sí òfin kan tó di òun bó ṣe wun lòun ṣọlá tó yìí máa fi omi ṣọlá bẹ́ẹ̀ ń gbà mí tó yẹ pé ó bímọ sábà kò ní kankan yọ̀wẹ̀ náà ni yọ̀dẹ̀ máa kí mo rẹ̀ lọ so àwọn ọ̀hún wọn ò ní wọ́n ti dé ẹ̀jẹ̀ ẹ̀ súnsúnmọ́ lọ́n gbogbo gbà wọ́n bízì ni so ọ wà báyìí. three. No, aláàjá ni pẹ̀lú dáadáa. Àmì àmì àti. Ara àwọn question tí ó sáà ti béèrè ní last week. Nípa nàtòlíyàwó méjì kọ́ wa ní ó jẹ́ pé tí ìfi prepare fún sí. kọ́ wa lọ nìkan wa lórí kú. ìgbà tí ó bá yá sí kọ́lọ̀ ó ṣe rọrùn. àmín. ló mọ̀ ọ́n nípa jẹ́ ọ̀sìn mi nù. na ara tó ń sọ àmì tẹ̀sán pé gbàtí tí lọ́yìn ní ìbẹ̀rù tán lọ́rùn ìdẹ́yìn ti kún kàn náà. wọ́n fẹ́ bèèrè pé ká ti wà lábí ohun tí wọ́n ti jọ sọ wọ́n ti conclude lé lórí wọ́n tó fẹ́ ra wọn kọ́ pé ní wàá wà ó dẹ̀tẹ̀ ń lọ́rùn ní wàá wà ní pé wàá wà lọ́rùn ó dẹ̀tẹ̀ lọ́rùn pé bí ẹ̀kan lóṣù la máa lọ ọ̀dọ̀ ẹ̀ ibi irú arrangement yẹn bá ti wà ń kọ́ sẹ́rù arrangement yẹn ó wọlé ní islam. ó lè má wọlé torí pé tí ó bá ṣẹlẹ̀ tán yóò ní ìdí review ọkàn ni ó wo bí masla àyẹ̀ṣe wá rí wọ́n ti fẹ́ra tán ó lè sọ yìí pé ah, òun lè máa wà ní nígbà tó bá wá dé ló di pé ń pe ọkọ láago kan òru tàbá méjì òru pé òun fẹ́ rọ́kọ òun tọmọ pé kò tí ì tọwọ́ tí ì bó ṣe rí ìgbà bá wá dún gbẹ̀ ní ìmọ̀ wọn máa ń change. aláwọn bàbá adẹ̀ láwọn ẹ̀gbọ́n mo ní láti rí. o ti di ìyá fún wọn ló rẹ pàtàkì jù. ok àtàwọn ìyá they I had to sit them down. Emma just go sit wọn down. Nah, in a gathering. Bẹ́ẹ̀ni about two three weeks ago. Na mo ní láti máa bí lọ́wọ́ pé ṣé ojú kòkòrò lẹ fi ṣe àwọn ìyàwó tẹ fi ṣe sẹ́yìn ni o. Àti má tu wò. Ah, ẹ jẹ́ sọ́rí sí. So láwọn brothers gan yẹn láwọn lágbọ̀ yìí wọ́n ti ń kó sínú condition tó burú ju tiwọn yẹn lọ. Á ah, ti bọ́ kàlà sọ tán yìí. Ọ̀rọ̀ náà ti kò ní kápá kò gbà fún ara rẹ̀ ètò wà nílé gan kò sí kápá inú ń bò láṣìírí inú bò láṣìírí ọṣọ ọmọ ó ní ìmánì wọn ó níbi tí wọn lè na dé tọ́ba dé lẹ́bù tí wọ́n na dé tọ́bi fẹ́ kọjá lẹ́bù yẹn àwọn àgbà ah, èmi ò lè gó ọmọ ẹ̀dẹ́ àdéhùn làwọn náà ó ń fọ́lọ̀ lóun fẹ́ ṣe àwọn kejì ẹ fẹ́ ṣe àwọn kejì ah. inú ilé táwọn ń gbé ẹ̀mọ gbogbo classes ti bẹ́ẹ̀ ẹ̀mọ gbogbo ilé ṣé ó dẹ̀yìn lọ́rùn báwọn ṣe kíní wà ń bí kan lẹ̀ gbé jáde láti báyìí ó ní rárá ọmọbìnrin yẹn ní òun lè dé abẹ́ fine wọ́n ṣe gbogbo ẹ̀ ó ti wá ń bá ń lẹ̀ ó ń sílípọ́ǹtì ṣe ápùdù nínú yàrá kan ṣoṣo tí wọ́n wà. ó kí wọn lẹ́nu níṣẹ́ ju rẹ̀ ń bẹ̀. ó ní ẹ̀tọ́ òun kúkú ni. ibi tó ti wá gbé ọ̀rọ̀ débi yí pé ṣẹ̀ríà ò kọ́ níyàwó ara ọmọbìnrin tí wọn wá gbé mọ́tò ṣẹ̀ríà ò kọ́ wípé kọ́ ọmọ kí ẹni tẹ́ wọ́n lọ sọ pé ẹ ti ṣe ákùdù kọ́ ọmọ kì mọ́lẹ̀ ni wọ́n á ju òun òtún wàá fẹ́ máa sọ fún un pé òun lòun ọ̀gbọ́ ní àgbọ́yé sẹ́tìn òun ò sí mbẹ̀ ọ̀dà àwọn tí wọ́n bá ṣàlàyé sẹ́tìn yá pè wọ́n ló fi pè. sáwọn bàbá yẹn wọ́n ṣerú ẹ̀ wọ́n ò ní ṣerú ẹ̀ ẹni tí wọ́n bẹ̀ ń pè lálágbọ́ ẹlẹ́lẹ́ náà ah, ẹ bá ń bá sọ ẹ jẹ́ ẹ ṣàlàyé fún àwa méjèèjì papọ̀ ọba ló fọ́ọ̀nù papọ̀.

ومع ذلك يدعون السلفية على لسان الله فهؤلاء سلفيون أو متسلفون eh, nínú àwọn ìyàwó tó ń fẹ́ náà eh, ìkan ní wọ́n tẹ̀ fẹ́ mú tribe oríṣi mẹ́ẹ̀ta <laughs> and unfortunately mẹ́tẹ̀ẹ̀ta kò sí muslim àtọ̀kan nù wọn. tribe wo ni mẹ́tẹ̀ẹ̀ta. tí nigeria káàbọ̀ tá a sọ fún but um, recently. Um, wàá tún sí mùsùlùmí nínú ohun mẹ́tẹ̀ẹ̀ta yẹn sínú òun gan náà dẹ̀rẹ̀ kí ẹ ṣe pé ó yanjú pẹ̀lẹ́sì so kí ni ń bílẹ̀. ní wọn tí direct uncle. na the third wife tó na muslim man. na the northern man. ọlọ́run tí jẹ́ kí àwọn òbí ẹ̀. kan lágbọ̀ọ́yé rárá kì í sábà kan lára ọmọ ọba. so ó wá tàn sára òun gangan so òun ló wọ́n ẹnjìníà kí nǹkan dànù léṣà hmm. now the the the eh, ọlọ́run wá ṣe eh, ó ní ó gba bí ilé oríṣi mẹ́ta fún the different wife. alhamdulilah so ìgbà míì gan ìyàwó ló mọ bó ṣe máa ń cover up fún káwọn ìyáálé máa rí nírìí pé ó ń fi sọ́dọ̀ títí ẹ̀ nípa àgbọ́yé tó ní. Hmm. so àwa notice pé àwa ta jẹ́ bí ọmọ hmm. tábàtẹ̀ fi nǹkan ránṣẹ́ sí the second wife. Hmm. torí bóyá tó ráì dẹ̀kọ́ náà wọ aṣọ ọmọ fún. fún second wife. second wife. she likes everything herself herself herself. so àwọn ọmọ tó tẹ̀ ń bá gbénu ilé gan tẹ́ bá fi nǹkan ránṣẹ́ sí òun òun la dàlù kò ní rántí pé àwọn ọmọ wà nílé tó ń gbé pẹ̀lú wọn. tó bá change yẹn gan náà lè fi ara yẹn fún lọ. àti ìṣọ personally I went to Kano one time and sat her down I talked to her and she even ó sọ fọ́kọ rẹ̀ pé ah ẹni báyìí kò ń sọ nǹkan báyìí fún then I don't know that tó bá fa àwọn ọmọ yẹn mọ́ra bí ọmọ tiẹ̀. ọlọ́run bá ọlọ́run ṣàánú ẹ náà hmm. but she she does not see that she kò rí báyìí so unfortunately àwọn àwọn òkè tá a bá ti fẹ́ fi nǹkan ránṣẹ́ sí ti tiẹ̀ ní tàwọn ará ilé nì hmm. tí ó wá da separate tí ìzóńgá fúnra ẹ̀ ti separate ara ẹ̀ from ilé tí ó da ká wá separate ẹ̀ náà bẹ́ẹ̀ pé ok tiẹ̀ ní ilé ní. èyí tọkọ gan ṣe ń bẹ̀ pọ̀ ẹnu àwọn àtẹ̀ ti sọ tí wọ́n fún wọn náà. tí wọ́n ti àwọn wọ̀nyí ò sẹ́yìn. wọ́n dẹ̀ ti ń gbà pé àwọn ti rán pé ó di fún ọkọ àti ẹ fọkọ ibi tó báwọn ẹ̀họ́ rẹ̀. yeah so no what we do is we send it to the different houses. okay so ìyàwó hotel ní ìdásí mọ nǹkan tí ìyàwó yìí gbà. okay kò ní kí ìyàwó yìí mọ. it goes straight to the different houses. okay but wá ti wá délé tiẹ̀ àwọn jẹmọ wà ń lé títẹ tí ìṣọmọ ẹ. bẹ́ẹ̀ni òun á wá separate jẹmọ ẹ. níwọ̀n ẹ gbé fọkọ nígbà tó ti dà báwọn ẹ fọkọ kọkọ pin fáwọn aráalé. okay ẹ ó simple ẹ̀yìnkùlé náà ń gbà wọlé tẹ́lẹ̀ náà ni ò jẹ́ kọ̀rọ̀ yẹn jù ẹ wà gbójú ilé wọlé pége ẹ̀gá tún burú jù náà kò tí lè nígbà tí ẹ̀mí ò ti gbọ́n ẹni tí ẹ̀mí ò ti bọ̀ fún kò tí lè àtúnṣe yìí rẹ̀ tó yí kú bá ka mórí àtúnṣe pẹ́lú láìra ṣùgbọ́n ó dájú yí pé kò tiẹ̀ wá kọ̀tàkùtù ah, àìtàkùtù ewu náà ewu náà sáwọn àìsàn ọkùnrin sọlá ń tọ́lọ̀ kọlọ́ba àkọọ́lẹ̀ tó ń lọ ìsàn. àlẹ́ àjẹyìn náà. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣé kàṣà kan ó kọ́mọ̀ ní àárín ọmọ ìyá wa lókè ọ̀yà hmm. ó ní pé tí ọkùnrin bá fẹ́yàwó tí ìyá ìwà wa for maybe social reason ó kọ́ ni kó kọ́ ìyàwó ẹ̀ bóyá kò láìkẹ̀ ọ̀ọ́ wọ́n máa ń tó máa wípé kéèyàn máa kọ̀ ọ̀rọ̀ sí ìyá lẹ́nu. kì í sàmọ̀. Umar bin Khattab radiyallahu anhu ọmọ rẹ̀ Abdullahi bin Umar radiyallahu anhu abaduhu wa azaduhu ọlọ́bọ̀ yìí sẹ́nà síláàsì ó ní ìyàwó mi ní wà ó dẹ̀ lẹ́sìn kí lẹ́yìn tó wà lára obìnrin bàbá mi ní kí n kọ́ ìyá Umar radiyallahu anhu òjíṣẹ́ náà sábà lọ́kọ̀ọ́ ló fi kọ́ sínú wípé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó tún lọ bójúṣe ńlá rán ní umaru ti kọ̀yàwó abdullahi ti kọ̀yàwó sínú nǹkan oṣù o. ṣé ọ ló sàn so wọ́n ní àwọn ẹ̀rí wọ́n ṣẹlẹ̀ ń bí náà ọ̀kan nínú àwọn ọmọ ìyá ni ó lọ gbé drum ó gbé lérí ìgò ẹni tó fẹ́ divorce ni tó rárá àwọn jẹjẹjẹ ọwọ́ adélé ó fẹ́ ó fẹ́ ó tẹ̀ fẹ́ dá gbogbo ó fẹ́ tìyẹn rú ni ìyàwó tó wà lé òun bímọ àwọn bíi méje ọ̀ṣọ́ àwọn gbogbo òun gan ní mójútó ọ̀rọ̀ kan no doubt òun gan ní mójútó ọ̀rọ̀ kan yìí ọkọ kan wò yí pé òun ní islam fún òun láàyè láti fẹ́ àwò ló fi ṣe ojú kòkòrò ló ṣe làṣẹ. bàbá rẹ̀ ti ń wọ bíi ninety something years of age but bàbá lẹ́sìn ẹ̀ dáadáa ni bàbá ìyàwó ilé bàbá kí lọ pé bá bàbá kí ló ṣẹlẹ̀ àgbọ̀ awuyewuye látọ̀dọ̀ ẹ̀rí bàbá náà rẹ̀ ti gbogbo bàbá kan gbé fóònù kọ́ ọmọbìnrin yẹn bí mò ń ṣe ń bẹ sọ̀rọ̀ tí o bá kọ́ o ò ní tààrí. ọwọ́ àpè gbọ́ ṣé kó o kọ́ mo lébi o mọ́ ṣé mi ní sọ pé kó o má kọ́ so gbọ́n tí bàbá rẹ̀ sọ sá in the first ẹni tí wọ́n fẹ́ kì í ṣe torí ẹ̀sìn ojú kòkòrò òun náà gbà ó ní ojú kòkòrò torí pé kọ́ńtàkì kan tó ṣe eh, owó rẹ̀ jáde so gbogbo ojú kòkòrò tó ti wà sílẹ̀ tá a búrú ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ọwá ọwá ń gun wọnàwọnà torí pé ó ti ní epo lọ́wọ́ nìsín bàbá yẹn wá ní ọyá tún ọmọ yẹn lè kẹ̀kẹ́ nìsín bàbá tilẹ̀ ọkọ̀ tó ó bọ́ sí wọ́n ní àwọn ẹ̀rí tó fẹsẹ̀ níbẹ̀. ẹlẹ́kejì sá tí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé tọkùnrin bá kọ obìnrin lẹ̀ tóbi yẹn wá ṣe ṣe ìdá ẹ̀ lọ́wọ́ tí ó bá ká lójú ọkọ ó sì lè tó bá ká lójú ẹ̀ tí ìbínú yẹn bá ká lójú àbí bóyá hmm. wọ́n sì lè reconcile. ẹ ó depend ìyẹn tí kíkọ yẹn ọba tí pẹ kẹta number one number two tí kò tí ì parí ìdá rẹ̀ nílé rẹ̀ tó bá yẹ pé ó wà nílé rẹ̀ o ìjà ti parí ó ní ráìtì o ṣùgbọ́n kì í ṣe òun nìkan àwọn aráàta gan lè bá dùn. tó bá jẹ́ pé obìnrin ló béèrè fún kúlọ̀n. ó ṣe kúlọ̀n ìyẹn ṣe divorce dissolution yẹn tó bá jẹ́ pé wọn ò sún mọ́ra wọn tó fi béèrè fún kúlọ̀n yẹn tọkọ dẹ̀ ní ọ̀dà mo tu ẹ lẹ̀ kò ní ṣe ìdà ṣùgbọ́n tó bá jẹ́ pé sísúnmọ́ra wa wọ́n ti ṣẹlẹ̀ tó béèrè fún kóróhùn tọkọ ní òkè mo tú ẹ lẹ yóò ṣe ìdá oṣù kan káfí ascertain ṣé nǹkan wà nínú ọ̀nà kò dẹ̀ ní í ṣe nílé ọkọ tóróhùn ló béèrè fún ilé wọn ni ó ti ṣe. ṣé obìnrin yẹn náà wàá ní right kó tó ní kó parí dáhìn láti sọ pé òkè mi mi lọ́mọ́. lọ́gbọ́n tóun ò ó fẹ́ padà ó fẹ́ padà ó fẹ́ padà ìtọ́kọ bá ní interest ó ṣe kúlùrùn ọkọ lòun túlẹ̀ ó ti wà nílé wọn yóò dẹ̀ lóṣù kan ọwọ́ òpin ó ti ń kófin ó ń kẹ́sìn ìta pé ibi tó ń lọ yìí. so tàbí torí bó ṣe wà lábàtà náà lọ́wọ́ àgbàǹjà bó ṣe wà lábàtà lọ́wọ́ àgbàǹjà wọ́n ṣe lẹ́kítọ̀ wọ́n ṣe lẹ́kítọ̀ fún wọn ọ̀kan nínú àwọn obìnrin máa ń béèrè question dáadáa àfa òde mọ̀ àfa òde mọ̀ fún láàyè ọmọ pé béèrè yóò ṣàn béèrè question ni òun lè dá lóhùn ó ti fọkàn sí wípé àfa ní interest lọ́rọ̀ wọn àrà nà fitna ó béèrè kúlùkù ọkọ fún oṣù kìíní lọ oṣù kejì lọ oṣù ndí mẹ́fà lọ́wọ́ apariwo síta àfa òun ọ̀rá àfa kí ló ṣàfà. ó ní òun rò báyà ní afá ni àwòsíbílà kódà òun ò sọ fún òun mà tó di so àwọn à ọkọ pé ọkọ ní rárá tó bá wà lé òun gan ojú rẹ̀ wà ń bọ́dì lọ́kàn wà lé òun kò sí rẹ̀ lóhùn so òun ọlọ́run ló fi ló fi háàlù rẹ̀ ran òun táwọn kúkú máa so ìyẹn tún di ìṣù lọ́dọ̀ rẹpẹtẹ bó ṣe wà bí wọ́n ràn wọ́n ṣe wà lọ́dọ̀ àwọn ọmọ ìyá lọ́kùnrin bẹ́ẹ̀ náà ni wọ́n ràn wọ́n ó pọ̀ ní ọ̀dọ̀ àwọn ọmọ ìyá lọ́kùnrin náà mọ̀ṣọ́ má jẹ́ kí orí bíbò veil àti gbogbo wọn yẹn á lọ lé kí ọlọ́hàkú má jẹ́ ó jẹ́ ó dìgbà tí iṣu bá ṣẹlẹ̀ ká tó ma ẹni tó ní àgbọ́yé ní bó bá ṣe sort out ẹ̀sìn náà dákọ̀dà fún ọ dákọ̀dà fún ọ. aleykum asalaam ورحمة الله. bukatu ọ̀sọ̀rọ̀tù. salaamu aleykum wa rahmatulah. aleykum asalaam tó lára bukatu ọ̀sọ̀rọ̀tù. ìbéèrè tí mo fẹ́ béèrè ni bọ́dà tó bá ń ṣẹ̀ṣẹ̀ ńlá gbọ́yé. tó ti ní ìyàwó tẹ́lẹ̀. àmọ́ àwùjọ tó ti bá rẹ̀ ó bá rẹ̀ ní àwùjọ tó jẹ́ pé ó ti lágbọ́yé rárá àmọ́ wọ́n ń travel lọ sí ilé ọdún láti pé ká lọ máa bá àwọn bàbá wa sọdún wọ́n wá lápẹẹrẹ pé mo kì í kúnlẹ̀ kí àwọn ọ̀dọ̀ àwọn kọ́ ni wọ́n kọ́ wò pé mi ò kúnlẹ̀ kí àwọn wọ́n rọ ọmọ mi tó wọlé tó sálámà sáwọn pé sàlámù àlè ìgbà tí mi máa dé wọ́n dúpẹ́ lọ́wọ́ mi gan pé àwọn lápẹẹrẹ ẹ̀ ṣùgbọ́n ìgbà tó padà yá sí hmm. àmọ́ ìgbà tí mi máa dé tí mo wọlé rí Ìlọrin tí mo wọ tí mo wọlé. ọba títà pọ̀ jù. tí mo sálámà sáwọn dáàdì wa wọ́n wẹ̀kọ̀ mi mo wá jáde lọ mo lọ síta mo lọ sílé ọba mo wá rí àwọn ìmáàmù bẹ́ẹ̀ mo sálámà sí wọn àmọ́ ìgbà tí mo pẹ̀lú gbogbo ibi tó ń yìí ṣé máa dáhùn pẹ̀lú ọ̀yà ìfúnlà. ìgbà tí mo máa padà wọlé tó yá wọ́n wá ń dájú mi wá pè mí wọ́n á pè mí bí ẹ̀mẹ́ta kan wọ́n ní. wọ́n ṣàdúrà fún ọkọ tẹ. wọ́n á ní pé mo ti lọ gbé ẹ̀sùn tuntun ní wa. wọ́n ní jàbátá ni mò ń tẹ̀lé. wọ́n ní wọ́n ní jàbátá ni mò ń tẹ̀lé. wọ́n dẹ̀ ti balẹ̀ jẹ́. wọ́n ah, á wò báyìí wọ́n á sọ fún wa pé mi ì tẹ̀lé jàbátá o àmọ́ mò ń ṣe súnà. wọ́n ní à ah, wọ́n ní torí àwọn kan wá pàdé àwọn lọ́nà wọ́n sọ̀rọ̀ ń pa àwọn gbọ̀n wọ́n dẹ̀ sọ pé nípa àwọn gbọ̀ngàn tí wọ́n ti sọ àwọn kọ́kọ́ sọ fún wọn pé láti dáadáa ni mo fi ń fi wọn gbọ́n lẹ̀ pé ṣùgbọ́n nípa àkúnlẹ̀ yẹn tó bá yẹ pé lóòótọ́ làwọn làwọn bí mi kí n mọ kúnlẹ̀ fáwọn kí n mọ kúnlẹ̀ fẹ́ níbọ̀dì káàkiri mo ní mo dà sọ fún wọn pé ìkúnlẹ̀ mi lè kúnlẹ̀ fún anybody mo wá mú fídíò ṣé o kà mọ́ níbi mo wá fi mo mo kọ́ pè ẹ̀ fún mọ́mi wa pé fídíò nítorí àwọn àti mọ́mi wa wọ́n jọ gbógun ti mí. Hmm wọn ò fẹ́ wọn làwọn ò fẹ́ wò. wọ́n mọ ju ẹ lọ. Hmm, wọ́n làwọn ò fẹ́ wò. bóyá wọ́n wà ń bẹ̀ gan gbà tí bàbá ti sọ ọlọ́run bá fún un fún un. wọ́n ní àwọn ò wò rárá. dàtí hmm. wọ́n làwọn ò wò àwa fọ̀rọ̀ ìyàwó mi náà wà nílé ńgbà yẹn. ìyàwó mi tún mo ti wí yìí kì í ṣe pé wọ́n bí sínú. torí kódòdó máa wà ní bàbá ọ̀là malẹ̀ wọ́n lè fi kún wípé ah, àwùjọ tá a wà yìí àwọn èèyàn ti tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n bó ṣe wà nù bó ṣe ṣe ká sí nù àwọn ọ̀dọ́ tí wọ́n lẹ̀ ń gbárùkù tì tí wọ́n torí ó ṣẹlẹ̀ pé wọn fẹ́ fún mi níyàwó ìyẹn lẹ́kọ̀ọ́ náà wọ́n ní láwọn kan tó ẹnìkan tó wá látòkè lọ́dọ̀ àwọn ọmọ bó ti jẹ́ ẹ̀ka àwọn olè fún níyàwó incidentally wọ́n ní program kan lecture ó wà nbẹ àwọn tí wọ́n organize program yẹn wọ́n ní to give lecture bàbá kàmáàdì máa wá bẹ̀ ọ̀sìmọ́lọ́rọ̀ tó wá sá ìgbà mo wá ṣe tán first question ṣe ń béèrè ṣé wọ́n ti níyàwó mo lọ́mọ tí mo fẹ́ tọrọ wọ́n ní wọ́n ní fún mi wọ́n ní ta ló ló wọ̀ ní fún ẹ lọ́mọ ta ló sọ bẹ́ẹ̀ tó wọ̀ ní fún ẹ lọ́mọ mo ní wọ́n mọ̀ wọ́n àwọn tí wọ́n pè mí mo ní wọ́n mọ̀ wọ́n làwọn náà bá ń kà àwọn ọ̀sọ bẹ́ẹ̀ ẹnìkan ló sọ pé kí ló gbé kí náà ní ẹni tí ọba fún eléyìí lọ́mọ tí ọba díjọ́ bí ń dàrú kí mọ̀ kọ́ wá ní tí ó sọ fọlọ́wọ́n ọba ìtọ́parí ọ̀rọ̀ alhamdulilah gbogbo wọn bá ara rẹ àwọn ibi àtẹ fún lọmọ. tó wá bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ gangan ni pé. láyé wọn lára ọjọ́ àṣà. ìyàwó mi tí mo wá fẹ́ sílé òun fámìlì wọn ẹgbẹ́ kan mùsùlùmí ẹgbẹ́ kan kírísítẹ̀n ni wọ́n. wọ́n ti lọrin nù. ọmọ Ọ̀ṣun stéètì ni wọ́n òun dẹ̀ ti ń ṣe islam kódà kó tó di pé yẹn gbàgbọ́ yóò máa ń lọ tẹ̀lé wọn la sàlátù kó tó di pé mo stop ẹ pé ìṣẹ̀ sí àsàlátù kan lílọ ọmọ pé kó máa ṣe gbogbo ẹ̀ ní ilé. ìgbà tó dà wá yáṣá bá a ti padà dínkù mo wá rí changes ìyàwó mi sí mi díẹ̀ látara pé ọwọ́ táwọn òbí mi fi mú mi lelele gidi gan mo dẹ̀ ń sọ fún wọn pé islam ló gbélé ìwà pé àwọn ni wọ́n bí mi ó ti lè wá jẹ́ pé yìí máa ń sọ pé yín tó ní làákàyè ni ò wá ní ní làákàyè náà nígbà tó dọ̀rọ̀ kúnlẹ̀ kí ni mo wá sábà nígbà ilé tí mo sún wá sí. sunna islam náà ni kẹ̀kún tẹ̀sí náà mọ̀jú wà. ilé tí mo wá ń gbé gangan àwọn challenges tí mo wá fèsì ni pé àwọn kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan wà ń bẹ̀ ṣùgbọ́n ó wá àtijọ́ kan ìyá ìyàwó mi ó fẹ́ ṣe wedding fún ọmọ ẹ ọkùnrin wa lọ́bẹ̀ ìgbà tí màá débẹ̀ wọ́n wá ń ṣe àwọn ìmáàmù tí wọ́n tún pè ń bẹ̀ náà ìṣesí kìrìsìtẹ́nì ní ọmọ ọkùnrin mùsùlùmí lọ ọmọ obìnrin àsìkò jímọ̀ tún tó gan ìmáàmù tó jẹ́ màmù tó máa kírun ó dúró wọ́n dẹ̀ ń so èyí fún. torí torí owó tí ó jáde ń bẹ̀. èmi wá lọ mo lọ kírun. ta hmm. máa padà dé. ọjọ́ kò yẹ kó lọ bẹ̀ gánà torí kìí ṣe márìjì ni wọ́n ṣe. musa padà lọ́bẹ̀ ìyá ìyàwó mi wá ń kọ̀m̀plé lórí ọgbọ̀n mi pé ọgbọ̀n ah, yìí ti pọ̀ jù wọ́n sàtún pé àwọn dáàdì mi lórí lórí ọ̀rọ̀ yẹn ìgbà tí wọ́n wá ṣe ó ti dínkù ní àbí eléyìí náà yẹn ló pọ̀. eléyìí náà wọ́n ló pọ̀. wọ́n sàpè àwọn ìyá ìyàwó lórí ẹ̀ àwọn ah, pè àwọn dáàdì mi lórí ẹ̀ wọ́n tún wá àwọn náà wá pè mí padà àti àwa lọ yanjú ọ̀rọ̀ yẹn torí mo tún bá wọn fọ ọ̀rọ̀ kan náà tó jẹ́ pé wọ́n ń bá mi fà lónìí ó sì ọ̀rọ̀ Jésù kò sọ̀rọ̀ Jésù pé wọ́n ń ṣe new year wọ́n ń ṣe new year pé mi ìgbà àwọn ọmọ aláyè fún wa bá wọn ọdún mo wá ṣàlàyé fún wọn pé ọdún tí wọ́n ń ṣe Jésù gan Christian gangan kọ́ ló lọ́dún ẹdún ẹlẹ́bọ ní tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n nígbà tí mo wá mo sáà máwọn ẹ̀rí wá fún wọn tí mo ṣàlàyé fún wọn òun ò léwì kankan mo wá ṣàwọn àlàyé tó pọ̀ fún wọn ṣùgbọ́n nǹkan tó kàn jẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ gbà mí lámọ̀ràn lé lórí ni pé ẹni tó jẹ́ ìyàwó mi àwọn àwa wo nìyẹn lè máa wò fún nínú inú ilé tí ó fi lè máa lo àwọn nǹkan tó jẹ́ tọ́ tí Islam sọ pé kí obìnrin ó máa lò tí súnà àtẹ̀yàngún fi dúró. ìṣe tí òjíṣẹ́ lásán sọ́nà ló ṣe pẹ̀lú rẹ̀. ó ó mójútó gan-an tó ń gan-an fi wà convince ìpè a, ah, ọkọ lélẹ̀ eléyìí ò lè ṣe é ṣe fún yàn àfi téèyàn bá fi ti òjíṣẹ́ mọ́tò àṣìlám ṣe àwòkọ́ṣe ó ń dáná ọ̀nba mọ́gbá ọ̀nba máwò ẹ̀kọ́ kan mi lè sẹ́fẹ̀rẹ́ nulẹ̀ ọ̀nba pamẹ́ tọ́ba rẹ̀ ọ̀nba mójútó tútù àwọn oríṣiríṣi nǹkan náà tí kì í ṣe ti pé òun fi bàjẹ́ tí ò bá rẹ̀ o dìmáàdì pé ara ò ní ọba ń fi ń jẹ kò sí tí ń sọ ọba ń fi ń jẹ ni oúnjẹ ní gbọ́dọ̀ rẹ di ṣùgbọ́n nǹkan àmọ̀ pé tó bá rẹ òun ò fi ò fara nílé òun ó ṣe gbogbo àwọn òjò ìwọ̀njú yẹn ó ti kí àrẹ ọ gbogbo tí ìṣesí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá tí àwọn ìyàwó rẹ̀ fi ń ròyìn rẹ̀ ní dáadáa tọba adẹ́dàá náà lè fi ròyìn rẹ̀ ó mú lò. ìtọ́ wa pàtàkì jù wọ́n máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀fọ́ ń ṣe báyìí torí pé ìṣe sọ báyìí ìtọ́ ń sọ báyìí torí pé ìṣe náà àti máa sọ báyìí látara bẹ́ẹ̀ yóò wa yìí ọjà lórí ìmọ̀ ni adẹ̀gbọ́dọ̀ wà fi ń ṣe ju wípé òun páyà àjọ tíwọ̀ àti ọba adẹ́dọ̀ pàdé ọ wà á give account lórí bọ́ ọ bá ṣe bá lò kí kó gbọ́n ìwé dáadáa so nítorí náà kóun náà máa ṣọ́ bí ó ṣe bá ọ lò tó kí ọmọ bá jẹ bí ọba adẹ́dà ní gbangba ajọ́ bẹ̀rẹ̀ kíámà torí pé kí ni olúkálukú yóò ṣàkáǹtì ìbálòpọ̀ yìí lọ fún ara rẹ̀ so ìyẹn ò jẹ́ òye látara bẹ́ẹ̀ ò ní dákẹ́ àwọn kásẹ̀ tí ó lè kàwé wọ́n máa ra àwọn ìwé fún inú àwọn ìwé tí kò rà fún fundamental of tawhid fọdùlámi nàbílá philip àti sifatu salat ti sheikh na muhammad nasir albani látara bẹ́ẹ̀ ní ṣe ń ka ìwọ́n náà máa kà àwọn ìwé yóò tún máa bí ma yóò tún bí àwọn ìwé míì tó tún rà ẹ máa fọ̀rọ̀ ju mi tó rọ ọ̀rọ̀ kó fi mọ̀ wípé àwọn òbí òun tí wọ́n ń fa òun yìí kì í sàwọn ojú òní kan tàbí àwọn tí wọ́n bá jọmọ tiwọn àwọn yẹn lẹ́vù tòun ojú tiwọn lọ wọn ò gbọdọ̀ tẹ́tí sí wọn òun lòun wà bí wọn ṣe ṣègbìyànjú tóun ó fi jọ kàńdá tí máa ń bẹ nínú sísẹ́mù wọn tóun ó fi bá wọn jọ dànù kó fi mọ̀ yìí pé òun ti di àtúnbí ìgbìyànjú ó ṣe ìgbìyànjú yẹn tó pọ̀ ìgbìyànjú yẹn wá ní bùkátà sí ìtọ́pinpin ó tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ dùn àná ẹ jọ máa jí kírun lóru ẹ máa jọ jẹun papọ̀ ọgọ́rọ̀ nǹkan ẹ máa ṣe papọ̀ ẹ máa wọ̀ papọ̀ ẹ máa ṣe oríṣiríṣi nǹkan papọ̀ tó kí ẹ àjọṣepọ̀ yín torí ẹ pé yọ kọjá lẹ́bù tí wọ́n kàn lè wá láti ta sọ pé àwọn break down ọba alẹ́ làwọn ṣàfihàn ṣe. ìwà fún wọn kẹrẹ sáà wọn kí kọlọ jẹrà kí wọn máa rí lórí ìlànà ìpínlẹ̀ ìgbàlódé dára. ọ̀pọ̀ answers tí ẹ ti give lẹ́nìí àti tí wọ́n sábà àfi bí ìgbà pé bó tiẹ̀ ṣe rí gan nìyẹn náà but àwọn kí ni àwọn máa ń tún fẹ́ wá sí ìrẹ́ pé ìgbà pé tó o bá fi kànáàdì ṣe inú kínní wàá fèrè o lè rí múlábà bí òun ṣe dáadáa tóbìnrin òun ti bá òun ṣá ọ̀bọ̀ àti màá pé this is where to stop eléyìí òun láti fi kún even though culturally kò make sense àgọ́ ni lọ́dọ̀ àwọn èèyàn tí ń bí alẹ́ Yorùbá abilẹ̀ ibì míì but tora nabi fi kún ìwọ náà láti fi kún sallallahu alayhi wa sallam kó bá a lè dẹsẹ. now irú nílẹ̀ yorùbá eh, ọkùnrin sìn tí wọ́n bá ba tíyàwó ẹ̀ ń dáná tó ń wẹ̀ fọmọ àbí pé <laughs> àbí pé <laughs> ọba bá fò ó mi lórí àfà àfà lórí àbí tẹ̀. o ti gba nǹkan mi ilẹ̀ tẹ̀. wọ́n lọ sí wọ́n lọ sí bọ́sùkù tó ń di wọ́n ti gbé yẹ̀rì wọ́n ti wọ́ yẹ̀rì fún un. àtàwọn oríṣiríṣi àwọn kan bẹ́ẹ̀ àbí kẹ̀ ìyàwó kọ́ wá ó lóun wá kí wọn àbábúrò ọkọ ó wá kí wọn ó wá bá ọkọ ẹ̀ ń tó bá wò. <laughs> mo ní practical exam àbúrò ọkọ lọ́wọ́ àbáni ọlọ́jọ́ ẹ̀ tẹ̀sán lórí dáadáa mọ́ lánàá pẹ̀lẹ́ tó ní á <laughs> nǹkan kan bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ mójútó mo ní ìtura ó ní wọ́n ti fa abẹ́ fún ẹ̀gbọ́n òun mo ní <laughs> kí ni tuma ẹ̀ ó ní á ó ti di dàkúdà ẹ̀rù ń bà mí ó bá kò kí òun má ní ẹ̀rọ ní. bí ìyàwó rẹ̀ bá ti ń gbábọ̀ lòun náà máa gbábọ̀ máa ò pé rárá náà kí ni ìtumọ̀ ẹni tó ń sọ yìí wọ́n á pè jókòó pé rárá ah, kí ni tó fẹ́ sọ náà ó mú gbogbo ẹ̀ bá rẹ̀ tán mọ́ni ní tó sọ yìí ò rí bẹ́ẹ̀ ó fẹ́ kí mùsùlùmí ọmọdé ní bàbá lẹ́yìn bá la wà ẹ̀ sí lókè yín lọ́hùn á kì ní àwòrán sí. why because irú ìyàwó tí ń fẹ́ kò ní attitude yẹn kò dẹ̀ mọ̀ torí jọ mọ̀ circumstances yìí like poles attract ẹni tí ó fẹ́ fẹ́ obìnrin obìnrin tó bá yẹ kó kó ti gbọ́ yé sákòókò fẹ́ wò náà kí ni bẹ́ẹ̀ kí ni wọ́n gan náà ní lẹ́sìn náà yíbo ló rìn mágóró kó tó di pé kìí ṣe gbogbo obìnrin ní oríire ó dàrújọ́ àṣọ pé àní kó wọ́n bá ti rí kàn. so látara bẹ́ẹ̀ ẹni tó bá ti fẹ́ ṣe ti ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi hàn òjìṣẹ́ lágbára tó wà yọ kọ àwọn etí ikún kan yọ kọ àwọn etí ikún kan tí tọ́ba ní kó tó di pé wọ́n gbé kalẹ̀ wọ́n ti máa máa wọ́n ti máa wò ó àwọn eré àti ẹ̀ lè gbà yọ sóhun à nǹkan báyìí fẹ́ sọ ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ọ̀dà ọmọbìnrin dẹ́n sọ òun náà ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí látara bẹ́ẹ̀ wọ́n wọ́n mà tún rí ìlú pé èwo nínú àwọn àbúrò òun àbẹ́gbọ́n òun nílé ọkọ ni wọ́n ń ṣe ní ìkọ̀kọ̀ wọn wọ́n bá fún bẹ́ẹ̀. so ó ó gba tactics pàápàá jùlọ ńlẹ̀ yorùbá wọ́n so nifak ìyẹn àgàbàǹgebè kéèyàn tu tọ́ funfun síta kó fẹ̀jẹ̀ sínú ọ̀pọ̀ nínú ìṣesí yorùbá wọ́n lè máa sọ ah, bẹ́ẹ̀ ṣe ń ṣe gan-an lọ́ọ́ aláwọ́pá kí nǹkan máa gbẹ́sìn ìlà kò mí ní ẹ̀rù ọkù ń bẹ́ẹ̀ dá lọ́dẹ̀ lọ́sọ fún ọkọ ó ní ilé rẹ̀ ti dàrú lójú ẹ̀ o bàbá wò pé kí ló sọ̀rọ̀ ó ní tán wọ́n ti gba sòkòtò ń di ọmọ rẹ̀ wọ́n ti fi ẹ̀rí sí bàbá rò pé kò kò understand ó rò pé true kíní ló ṣẹlẹ̀ ní iwájú kọ́ ọmọ ọmọ tóun ni ó dẹ̀ máa gbogbo gbìyànjú tó ṣe àná all this kind of thing kó tó di pọ́pẹ́ ni ó máa rú èèyàn tí í ṣe ẹ̀sìn ló rọ̀ ọ́ gangan ó dẹ̀ ń ṣe dáadáa ó ṣe dáadáa sáwọn méjèèjì gangan báwọn wọn ò lè lọ ọ̀dọ̀ ẹnìkan nínú àwọn ọmọ àwọn ọ̀dọ́ rẹ̀ náà wọ́n lè lọ ó ní wọ́n ti gba kòkó tó ń dirẹ̀ wọ́n ti ṣe yẹ̀rì sí bàbá bá dìde ọwọ́ ń wá yẹ̀rì ká gba oyi rẹ ese sọ sí kí ni yẹn kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wà tí nínú ọ̀sán kankan wọn ni kódà báyìí báyìí bàbá wa rárá ní òdílé ni bàbá wa rẹ àbá ti náà wọn ni kí ló dé ní kíchìnì sí kíchìnì ti ní ọkùn ẹ ọkẹ mi lò tẹyìn dé ní wọ kíchìnì bàbá ní kí sọ pé ọgbẹ sì yìí. síbẹ̀síbẹ̀ náà nǹkan ààyè sọ̀rọ̀ àfúgbọ́ ló kà fún ìfisọ́fún ẹ má sọ bá wọn bó ṣe kó rí nù ṣé bó ṣe kó rí nù láàkálà ló ń jẹ́ pé yàní àwọn kankan bẹ ẹ̀yàn kan tí ikún sí just to cut a new image for yourself but kọ́mọbìnrin náà má rò pé bọ́yá bí bí yàní kí with firmness tí ì ṣe ti ìkà and with softness tí ì ṣe ti ìlẹ̀wùdání ìyọ́n mọ àwọn àlàyé. ibi tí ibi tí problem máa ń fẹ́ wà tí mo observe sir ní hmm. pé um, jẹ́jú mi ní pé uh, bára bí ṣe ṣe sọ́kọ̀ ọ̀hún tó ní pé kò ń dáṣẹ́ ilé dáwọn pàápàá jùlọ tó bá ti wà nínú ilé èyí tó bá rí kó yẹ kóun bá wọn fọ́ kún àbí wọ́n ní ìdìkún lọ́wọ́ lórí ẹ̀ kódà kí wọ́n tó request a ṣe but ibi tá àlà ibi tá èèyàn ti máa ń màlá pé irúfẹ́ iṣẹ́ lẹ́kọ̀ọ́ pé tóbìnrin bá ti fẹ́ sọ́dí iṣẹ́. ọ̀pẹ wa sọ di iṣẹ́ mọ́yàn lọ́wọ́ tó. ọ̀pẹ kọjá ẹ̀ máa ń ṣe jáde ẹ̀ máa ń fa bẹ́ẹ̀ ṣe tó lọ. ẹ̀ máa ń fa bẹ́ẹ̀ ṣe tó jáde. ọ̀gbọ́n ni ọ̀gbọ́n ni ó ti ní skọ́skọ́s lórí mi. ìgbà tó wá ti di pé kẹ́ tó jáde ẹ̀fọ́ abọ́ yín òun yẹn ni pé ah, skọ́skọ́s ti wà ọ̀gbọ́n ni. <laughs> now um, in addition àwọn marriages wà tó jẹ́ pé nígbà tí wọ́n ṣe level kan náà ni ọkọ àtìyàwó wà lábàrá àgbọ́yẹ̀sì tó fẹ́rí nínú ọ̀rọ̀ àwọn méjèèjì now inú inú àánú ọlọ́wọ́n ọba àti kẹ́ẹ̀ ọkọ wa sún síwájú lórí ẹ̀sìn but torí bí wọ́n ti ṣe pilẹ̀ ìgbéyàwó yẹn ó nira láti yan àwọn nǹkan yẹn léyàwó lọ́wọ́ ó di kó ti lọ gba wèrè mẹ́sìn wọ́n ti kó báyẹn wọ́n ti ṣe wọ́n ti mọ̀ kó báwọn ti ń ṣe gbá tẹ́lẹ̀ báwọn ti ń ṣàwọ́ tẹ́lẹ̀ mm. wọ́n ti sọ ẹ́ dìdàkudà nǹkan kan wọ́n náà fẹ́ extremist and so on. now um, kì í wá ṣe pé alábala alákọ̀wé nìkan máa ń kó bí àwọn alákọ̀wé nìkan ló máa ní problem yẹn bó even àwọn tí ò ní sí alákọ̀wé gan àwọn kan máa ní problem. bẹ́ẹ̀ni tí wọn máa ń serious nígbà tó ti alákọ̀wé lọ. because kò ní sí limit ló máa bẹ́ẹ̀ni now ó máa ń wá fẹ́ di pé a múmúlẹ́mì ọkọ débi pé a fẹ́ gà á lọ́rùn pé wàhálà ọmọbìnrin ti kọjú òun ti sọ sọ sọ sọ kódà irun gan kì í kí àìní wọn ò dẹ̀ lélẹ̀ tó kọ́ máa kó bá àìdámọ̀ tó ń bọ̀ kìí ṣe tí ó takò fún ọlọ́run ọba èyí pé ọlọ́kùnrin ọlọ́kùnrin kọ́ máa tọwọ́ bọ̀ wọ́n lọ́wọ́ kọ́ máa ṣe ìṣtìláàt tàbí ìmú kankan kó dẹ̀ kó dẹ̀ dáadáa kó dẹ̀ dáadáa. láwọn abala mi yàtọ̀ tó lè jẹrà rúbọ yẹn. bẹ́ẹ̀ yàní ìṣàkóso bil ma'ruf kó hmm. ṣe dáadáa sí i ní ṣíṣe dáadáa tó yẹ pé òun náà gbogbo bí orí rẹ̀ bá ṣe lè wò kó dàrú tó yóò pera rẹ̀ padà pé ah torí instance ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun gan lọ sọ fún obìnrin mo bí gbogbo complaint wọn ní what bàbá wọn ní nà gbogbo wàhálà tí àwọn yòókù ń face pẹ̀lú ọkọ wọn òun ò ní problem pẹ̀lú ọkọ wọn mo ní alhamdulillah kí ló fi ní problem ó lẹ́sìn ó sọ bá a ṣe kó lè enjoy ẹ̀ dáadáa yóò mú ti bàtà ẹ̀ńtẹ́ sọ̀rọ̀ mo ní tí mo bá sọ any other thing tí ì ṣe lé ọ náà mọ̀ pé èmi gan-an máa bọ̀ lọ nǹkan tó ń ó ti wí káàsì mi lọ́pọ̀lọpọ̀ kọ́ làwọn yàrá ẹ̀ nítorí jẹ́ kó change alhamdulilayi tí ń dà wọ́n láàmú ju ń gbà yẹn was ọmọ but hmm. in so many years i'm surprised nígbà tí ọba ọba adédọ̀ ṣe gbà rẹ̀ medical ni àwọn méjèèjì some medical individuals wọ́n á sọ fún yín pé tí a bá ní ká wò ó ní ètò tí orí ọmọ èdè ènìyàn ṣé ẹ̀yin lọ́yẹ kí irú nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí ó ní wàláhì mo ní kí ló lè rí sí i ọba adẹ́dà ní ṣọlá ní ẹ̀sà di olóyè mo ní kò yẹ ó ní kí ni mo mí mo ní wọn náà sùn sún bẹ́ẹ̀ bá sún wàhálà máa ṣẹlẹ̀ alhamdulilayi ó sún wìrìngà ti alhamdulilayi ọlọ́run gbàdúrà gbogbo ohun tí wọ́n ti là fún wọn màmá ti ń trẹ́tìn wípé tí bàbá ti lóyún ní oṣù báyìí àwọn wà kẹ́rù ẹni mo ní sọ fún màmá rẹ pé kò tó bẹ́ẹ̀ torí pé ilé ọkọ rẹ lọ́wọ́ ilé ọkọ tiẹ̀ náà lọ́wọ́ sọ fún un ó ní mọ̀ nǹkan òun igbó òun ó ṣe tàwọn sí màmá òun rárá ní ikọ́ mo ń wọ́n fi ọ̀rọ̀ náà ọba mo fi ń kọ́ ẹ bó ṣe kíìpù màmá rẹ àti ẹ̀ lẹ́nìkan alhamdulilayi gbogbo wọn ẹ ló ọ́ bí ọ̀rọ̀ náà wọ́n bí nísìnyí wọ́n ń sọ ní pé ó ti fẹ́ máa yá jù sọ àbọ̀ ọmọ ilé nìyẹn nù oníkàlí ń sáré yáni ẹ ẹ ti wò pé ó ti fẹ́ máa yá jù níjọ mi ọ̀rọ̀ lè wọ́n ti di wọ́n ti ń sọ pé àwọn ọmọ fìtò sí. so yáni ẹ̀dá week ẹ̀dá ní láti sádọba adẹ́dà kí ó tó lè ríbi dúró sí nínú ìgbésí ayé rẹ̀ kò wá sí ọ̀nà tá a gbà sádi àyàfi tá a bá mú tiẹ̀ tá a bá tẹ̀lé òfin rẹ̀ òfin rẹ̀ ní ibi tí àwọn ìyàwó ìgbé bọ́yá eh, ó ṣe ó ṣe ṣe wọ́n fún one nine pẹ̀lú kò lè yé sí pẹ̀lú rẹ̀ kò lè sí eh, kò lè ṣe part part kò lè ṣe part part. a similar one sir. Yeah. mo wà well. àwọn ènìyàn. Eh, ìpìlẹ̀ wọn kò tẹ ní ṣe pẹ̀lẹ́sìn pàápàá ẹni tó fẹ́ àníyàn náà ẹ̀ òun àti ẹ̀sìn ní east and west báyìí but wọ́n ti pẹ́ pẹ̀lú ra wọn <clears throat> ọmọ kan ṣoṣo wà láàrin àwọn méjèèjì àwọn fámìlì rẹ̀ ń wò pé ẹni yìí ó ti dàgbà bó ṣe wáyé gan-an táwọn bá ṣe wáyé wò fún un ó máa fẹ́ but ọkọ ò gbọ́ ihun tó jọ bẹ́ẹ̀ ọkọ rẹ sí ìyàwó mi. bẹ́ẹ̀ni kò rẹdí àti ṣe. ọmọ kan ló fẹ́ bí. ọmọ kan ṣo náà ni pé ìyàwó lé lòun òbí tẹ ọ̀kan lọ. ló fẹ́ bí. bẹ́ẹ̀ni. ní ọmọ kan lọkọ gán fẹ́ bí. ọkọ ò ọkọ ò máyìn tàbí wọn ti jọ kíní ẹ ti ọ̀rọ̀ wọn ti ó ti tó wọ níbi kó nǹkan òrí tó burú mbẹ. Hmm. now in a case wájú pé ọkọ wa ń fẹ́ bí sí eléyìí tẹ olóhùn òbí ju eléyìí tó bí lọ ọkọ dẹ̀ ń páyà àti fẹ́yàwó kejì torí pé bí wọ́n ti ṣe jọ di ẹrù wọn láti ilẹ̀ àwọn oríṣiríṣi àlùkáwọ̀ ni tó máa ń ṣe fúnra wọn ọ̀hún dáadáa bẹ́ẹ̀. kí wọ́n tún di inú èkó <laughs> wọ́n tún di mí. torí ẹni dídì téèyàn bá dì tó ya pàṣẹ tí ọba adẹ́dà fi lọ́jìṣẹ́ náà sàásùlọ̀ àṣìdì ni hmm. àṣìdì ni jẹ́ hmm. so solution rẹ̀ ni àtúndì hmm. àtúndì tí wọ́n bá ń sọ lọ sọ́bọ̀tà tí ọkọ ló yá tí àwọn oníkòtò ń tójọ́ tó dẹ̀ dúró lórí bẹ́ẹ̀. kò ní láìsí hmm. ọ̀rẹ́ wọ́n gbọ́n sáré. mo máa máa máa pé kò kò sínkù bí mo ṣe sọ yẹn ẹ̀kọ́ dọ́gbọ́n sí. ok ẹ̀kọ́ dọ́gbọ́n sí. náà wá ọmọ ìyá kan wà christian ní tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí. ó wá fẹ́ ọmọ ọ̀gá rẹ̀. ọmọ ọ̀gá rẹ̀ yẹn jẹ́ mùsùlùmí ọ̀gá náà jẹ́ mùsùlùmí ó dẹ̀ serious ọ wá kọ́ ọmọbìnrin yẹn lọ́mọ. but along the line wọ́n advice ọmọbìnrin yìí pé ìwọ ló ṣiṣẹ́ lórí ọkọ rẹ̀ ọkọ wa ní problem kí solution problem àwọn fi wà wá ni lọ́wọ́ ni ṣóò náà lè jọ onípò ìṣe mùsùlùmí ọba hmm. gba Islam ọba Islam ó ó ọlọ́run sọ̀rọ̀ problem yìí wọ́n á sọ pé ah, ó rí báyìí ni ó ti sọ fún wọn láti gbà yìí bàbá àyàwó wa ní kí wọ́n tún ìgbìyànjú onítorí pé òun ò tí ì sìn lọ́lọ́ kò tẹ́lẹ̀ torí maslaha mo ní kò burú wọ́n ní kí n wá sọ̀rọ̀ mẹ́ wọ́n sọ̀rọ̀ mẹ́ mo rí pé gbogbo yín ẹ̀ ti ń ṣe gbàgbà dúdú gbàgbà dúdú ìtí kọ́ ẹ kẹ́ kọ́kọ́ ṣe tọ́ba ni o tọ́ba lọ̀rọ̀ yín gbà kẹ́dẹ̀ máa wá ìmọ̀ kẹ́ máa ṣe gbogbo ẹ̀. àṣà yìí ó wà too grateful sí ọmọbìnrin yẹn àwọn nǹkan pọ̀ tí ò fẹ́ fi hàn tiẹ̀ but ara ń béèrè ọmọbìnrin yẹn ò dẹ̀ lè bí ju àwọn ọmọ tó ti bí yẹn lọ́mọ. so nínú kádàrà ọba ní Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ ẹ̀rọ ọmọbìnrin ọmọkùnrin yẹn jáde bẹ́ẹ̀ ìgbà tó jáde láyé tán ọmọbìnrin yẹn iṣẹ́ tó mọ̀ yìí pé aṣọ bímọ hmm. ní ìyàtọ̀ sí ọmọ tó bí ó ní sheik mayina ó ní òun ò ní contest pé kì í ṣe àwọn ọmọ rẹ̀ làwọn ọmọ rẹ̀ ó ní jíjọ yẹn ti pọ̀ jù àwọn ọmọ yẹn àtàwọn ọmọ tòun àti bí ìbàdàn ẹgbẹ́ òun bí wù wọn kí ni kó wọn ṣe wọn ni ah ṣóṣì ṣìlẹ̀ ni ó ní ara ìdí kò fi jọ́ọ̀jì ẹ̀ nìyẹn kọ́ ọmọ bá kò tiẹ̀ sọmọ ó ti lọ nísìn ó lè jábọ̀ ìwọ náà jábọ̀ ó lè jẹ́ anytime máa rántí ìyìn gbogbo ìgbà àìmọ̀ràn kí èèyàn máa ń fa àṣìṣe tọ́wọ́ ọmọ ń ṣètì tó bá dé nísìn kí ló fi jábọ̀. alhamdulilayi tó tọ́lọ́mọba fi ṣe sábàbí kó náà kó kó ṣe kí náà. Now, a similar case sir. Irúgbẹ́ yìí sọ bí ti àwọn eléyìí náà ṣe fẹ́ gúnlẹ̀ yìí. Nípa pé ọkọ ń wo kì í ṣe tí kò accept permissibility kó òun fẹ́yàwó mi kì í nà ń ṣe tàyè nípa ọmọbìnrin ti ṣe bá ó ti sáwó ah, ó ti. ó ti ọ̀dà lè gbé òkú òkú jẹ́ fún ìjẹ. <laughs> eléyìí tẹ̀ ń wò pé ah, ọmọbìnrin ti ipa tó ti kó nínú ọ̀rọ̀ òun kò ń ṣe díẹ̀ òun kẹ̀lẹ̀ rí lóní restriction pé pé kò lè kọjá bó wáyé medically kò ẹ̀mí ẹ̀ ní lọ́mọbìnrin bẹ́ẹ̀ ju ohun tó wà nílẹ̀ yìí lọ. Mm èyí ọkọ dẹ̀ ń wò pé ṣé bí wọ́n máa dájú wọn lélẹ̀. ọ̀dẹ̀ gbẹ́sìn yìí. òun náà máa ń bọ̀ sí tara pé aláìdáná ọkùnrin aláìdáná ọkùnrin. tara o ní ọ̀wà akọmọdé sẹ̀ kó má nìjẹ́ kó ṣe jẹ́ ọ̀sẹ̀ kó má nìjẹ́. ṣé èèyàn lè consider in that case sà pé láti má ba kó bànújẹ́ àtúgbé ọkàn bá obìnrin yẹn kó wá fẹ́ kó má jẹ́ kó mọ̀ kó fẹ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. peter kó má wà aware. yóò wà aware ṣé wọ́n ti rìn ní. You are aware, but kó mánéjì ẹ̀ dáadáa dé. obìnrin obìnrin bá lọ́wọ́ àwẹ̀ àwọn kan ń dà bọ̀ ètò lérò ga kálíkà kò sí ìtọ́jú ẹsẹ̀ mẹ́ but ibi àyẹ̀wò àwẹ̀ àyẹ̀ òun ni wípé ọkùnrin ọ̀ máa ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àbùsí tọ́jú wípé. àìdéyínká so yóò manage obìnrin yẹn dáadáa kó fi ma ìwé torí tó bìnrin ń pààyà kó o má di ẹni tó jẹ́ pé àpàtì kó jẹ́ kó mọ̀ no ó ṣì wà no doubt about it but ẹlòmíì náà wà ẹlòmíì náà so yóò gbọ́rọ̀ oríṣiríṣi ládàá ẹ̀ but kọ́ máa wọ́rì nípa kọ́ mọ́ jẹ́ kí yẹn tìwù láti lọ ṣe àbòsí torí ọba adẹ́dẹ́ ò ní forí jẹ àbòsí òtóró ní òun gan fúnra òun òun ṣe lè wọ̀ fún sáàtì òun nítorí náà òun ò ní gbà lọ́wọ́ ẹ̀dá kankan nítorí kọ̀ fúnra òun òun ò ní gbà lọ́wọ́ ẹ̀dá kankan àbòsí. dókítà hmm. dókítà ni alákọ̀ọ́rẹ́ wa yìí ó kéwù dókítà dẹ̀ ni. dókítà tó lágbóyè ọ̀wọ́ pọ̀ torí mẹ́tìn yẹn wọn ṣẹ́yìn pé sukẹ́sukẹ́ ní ìwé ni wọ́n wò pé ẹ̀wọ́n bínú ọ̀ wọ́n bínú wọ́n bínú wọ́n bínú ọ̀rọ̀ rẹ̀ ìta pásítọ̀ láàrin ọ̀rọ̀ ẹ máa ń wò ẹ ní dókítà àjọ ń sọ̀rọ̀ ọ ń sọ̀rọ̀ ká fi ààlà sọmọ bíbí mọ̀ wá ń ṣàlàyé fún pé islam ọba oríṣiríṣi nǹkan kọ́mọ̀gbà tó sọ fún mo ní sheik you are a fatalist mo ní ah mo ní mo ní ọ́ sì sọ náà kó tó àwọn ọ̀sẹ̀ mo ní èmi oríjìn ẹ̀ torí mo mọ̀ pé kíní ẹ̀ ń já ẹ̀jẹ̀ ó ti já ẹ̀jẹ̀ ni mo ní tó èmi kọ́ ta sí ó ní kí kí n bọ̀ ń tọrọ yìí ti gba mo ní ẹ̀ ọlọ́run oríjìn àtẹ̀mí náà <laughs> so arákùnrin yẹn òun náà kí onígbọ̀n arúgbó náà kiri ni so wá fẹ́. sábà rọrùn fún dókítà tí wọ́n fẹ́ àwọn oúnjẹ ọkàn lọ torí pé ṣúgù wọn hmm, hmm, hmm, routine iṣẹ́ wọn nǹkan kan torí ìyàwó jẹ́ ọkàn lọ ó nídìí kéèyàn sacrifice time tó pọ̀ táàmù yẹn ò tẹ̀ sí fún wọn wọn sábà máa ń ṣẹlẹ̀ mo ní friend tó yẹ pé doctor ni ó fẹ́ ṣe ìyàwó kejì mo ní ẹ̀wù ní í ṣe é o ò lè rí kíní ìṣe ó sọ̀rọ̀ òjijì mi náà ó dẹ̀ ṣe alágídí ó ṣe ṣùgbọ́n after two or three years ó ní á ǹtẹ́ sọ yẹn ọbẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ti pàt. so torí nature iṣẹ́ èyí tó wà lé gan imani ló fi ń gbé imani ló fi ń gbé èyí tó tún wá gbé ìyín ò tí ẹ fẹ́ gbọ́ yẹn àtọ̀tọ̀ kò tí ẹ fẹ́ gbọ́ kò tí ẹ ní sùúrù rẹ̀ pàápàá kọ́ ní à tí yẹn bá gbọ̀dẹ̀ lọ fún ẹ òun òun òun òun lè gba ọ̀dẹ̀ eléyìí o so wàhálà yẹn pọ̀ gan ilé ẹ̀yìn ló padà túlẹ̀ so gbogbo yẹn lè yàn calculate ma. so ìtẹ́lẹ̀ rẹ̀ ni pé ṣé ó yẹ kó sọ fún ìyàlẹ́ àbí kò yẹ torí pé ó ti fẹ́ ṣẹ́kọ̀ọ́ wà pé ẹ̀ tí wọ́n bẹ̀ ti dàgbà tó ti wà ní eh, secondary school ìyẹn ọmọ sẹ́kọ̀ǹbọ̀ yẹn sẹ́kọ̀ǹwá ti yẹn bọ̀tí àlẹ́ ètí ìgbòdì sí. bóò ló ṣe ń ṣe tí òfin ní sábòsí fọkàn lọ́hùn méjèèjì. lẹ́kọ̀ọ́ ah, ah. Ìbàdàn láti Ìlọrin. èyí tó wà lẹ́kọ̀ọ́ ni lọ́ọ́ bá nílọrin. èyí tó wà ní Ìlọrin gbogbo ló bẹ́ẹ̀ dìde báyìí. ẹ kí ló dé dé tó wà lẹ́yìn Ìbàdàn àbẹ́kọ̀ òfin lè bọ́kọ rẹ̀ nílọrin. ó ń ṣe ní usage Ìbàdàn. ah marriage ni number one nínú list nínú àfihàn àìdá ọkùnrin àbúrò anything tí ó bá affect rẹ̀ torí pàtàkì ipa tó kó nígbèsè ayé ẹ̀dá kìí ṣe ní kéèyàn fi ṣeré tó bá ti dàrú family ọ̀rọ̀ àwọn ọmọ náà dàrú ìgbésí ayé èèyàn yóò rí bákan sọ ìyẹn gbọ́dọ̀ mójútó nọ́mbà wà nínú ìgbésí ayé ẹ̀dá. ayé ìbéèrè yìí sókun. ẹ jọ torí kéré ìbéèrè yìí ó máa ń kó gbogbo àwa mùsùlùmí ẹ ní wọ́n jẹ́ kí n fẹ́ béèrè ẹ lákọ̀ọ́kọ́ ẹ̀sìn wọ́n sọ wípé ẹ̀sìn àbáláyé. bẹ́ẹ̀ni kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn kẹfẹ́ yìí so àwọn ẹsìn àbáláyé wọn lẹsìn islam naam torí ngbà tí ọba adẹ́dà sọ fún ànújẹ sọlá àrẹ̀lẹ̀ làlẹ̀ àti yàrá Hawa pé kí wọ́n máa bọ̀ kí ló ní kí wọ́n wá ṣe kí wọ́n wá ṣe ètò Islam ó ti la òfin lẹ̀ fún tí wọ́n ṣe tọ́jú fẹ́ fáyìmọ̀ ayé àti yànnà kò mí lè wúdà fọ́mọ ní tẹ́bà àwòrán yà fọlá kó fọ́ àlè wàlàyé wọ́n lóun yà zẹ́ náà so wọ́n ti ṣàlàyé gbogbo wọ̀nyí fún wọn ẹ̀sìn tí ó jẹ́ àbáláyé òun ni ẹ̀sìn Islam ẹ̀sìn tí babaláwa Ádámà ṣe Okay anything tó yapa sí ó ní ẹ̀sìn yapa nù èyí táwọn ń pè lẹ́sìn àbáláyé ẹ̀sìn yapa ni kì í ṣe ó kọ tí èso kọ rẹ̀ ni wọ́n sọ. Hmm. Yeah kí ló wá fà gbogbo àwọn ọ̀pọ̀ alápá àpá àti ọmọ àwọn pé ẹ̀ṣẹ̀ àbálẹ̀ yẹn ṣe àbálẹ̀ yẹn. ọgọrọ afá àti ọmọ tí wọn sọ wọn ò ronú sí. lọkọ mọ nǹkan lẹ́yìn yẹn àwọn mùsùlùmí náà sọ pé ẹ̀sìn kírísítẹ́yìn ẹ̀sìn wa kejì látọ̀ sí apá kejì inú àfa gangan inú àtó gbé àgbọ̀yé gan tàbí máa fọ ọ̀rọ̀ yẹn. ọgbọ̀yé orí wọn ó ní ni ọgbọ̀gbọ̀yé. ẹ jọ sọ nípa ọ̀rọ̀ àwọn tó fún obìnrin tí ó nípa òbejì ọmọ is that on medical grounds àbí on our own personal decision tó bá yẹ kí personal decision ẹ̀ ni ṣé ó ní right láti sọ̀rọ̀ nǹkan báyìí. ó ṣe ó ń dẹ́sẹ̀ tó bá yẹ pé ó ṣe personal decision ni pé nílé ayé òun ò ní díje ẹyọ kan lọ ẹlẹ́ṣẹ̀ ni tí ọba túbá torí fàlà ṣètò sí láàmú ọ̀gbá lọ́wọ́. Palestine ní. wọ́n bí kejì ní Ramadan àbí wọ́n bí kan Ramadan wọ́n bí kejì ní Shaban kò tí ẹ̀ tọ́dún kan sí ní láàrin àwọn méjèèjì so wọ́n ṣe méjì kò sí ti ń jẹ́ fètò tàbí fa tí wọ́n bá jẹ́ pé head ground head ground. dúró ṣé ọ̀ kí kọ̀dá kan mà alẹ́ wo kí ni wọ́n ń sọ tó fi láti fún láàyè díẹ̀ kára rẹ̀ fi lálàáfíà ṣùgbọ́n ètò sí fàlàsí ìsìláàmù ọ̀gbà kankan ní ojú ìsìn. نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت حلال وصحبه كابان في ظهر بارك الله عند على بيت الصدق كابان في ظهر pẹ̀lú ọlọ́run bá. wọ́n ní tí a bá kí kúrò tán a padà ìpìlẹ̀ tí ó máa ń wà fún àwọn ìgbéyàwó míì ó máa ń wọ́ kò ń ṣe kó bá ẹ̀sìn lọ láwọn oríṣiríṣi tán ti jọ fi rera wọn tí ọjọ́ lè ti lọ lórí ẹ̀ náà ẹlòmíràn wà wò pé a ò ti bọ́ fóun òun ò rò fóun lè rí gbogbo àtúnṣe ìsinmọ́ pàápàá jùlọ irú personality tí eh, ọlọ́ni kí ìyàwó tó fẹ́ kó ní obìnrin míì náà lè dákàn bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọgbà ọkùnrin tó jẹ́ pé ọrùn ẹ̀ níṣẹ́ yẹn wà ọ̀hún lọ́mọ ń sábà fẹ́ jákàn ẹ máa lágbàlagbà míì anifẹ́ àwọn èyí káwọn sá fẹ́yìn wẹ́wẹ́wẹ́ yìí ní advice ibi tó kù sí níṣẹ́ because kò sí ohun tí òun fẹ́ ṣe eléyìí ti dégun ẹja fóun lọ́rùn kò sí ibi tóun fẹ́ bọ̀ sí mọ́ and so on so ìgbà wo lèèyàn lè sọ pé ó ti wà too late fún àtúnṣe láti wáyé láàrin lọ́kọláya àbí tóbìnrin bá ti dé level kan káwọn ṣe pépò ẹ̀ẹ́dítọ́lọ́ ní àwọn ọmọ àrùn tí wọ́n ti náà yẹn. àtúnṣe ti kí ni ní abala ẹ̀sìn ìwà àjọṣepọ̀ because ẹlòmíì lè dóńdó pé bóun ṣe fẹ́ rí family tòun lòun lòun ṣe fẹ́ rí tiẹ̀ náà so bí ìyá tòun ṣe ń láti gbàyànjá kó tó wá torí òun lè má sílé òun lè bísí òun lè lálejò bẹ́ẹ̀ náà nìyá tiẹ̀ náà ṣe ń láti gbàyànjá kó tó wá àwọn ọ̀hàn lè wá bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi àwọn ọkọ̀ bẹ́ẹ̀ òhàn lè dá owó náà lọ́kùnrin míì ọ̀hún láti sọ fún ìyàwó kó tó náwó ó láti consult ìyàwó kó tó náwó ìyàwó náà ó láti gba ó láti kọ̀ǹtọ̀ kọ̀kọ̀ ọkọ òhun lè ṣe bó ṣe wù ú. tóbìnrin obìnrin ò ní ráì nọ́ọ̀sì ọ̀rọ̀ òjíṣẹ́ nọ́ọ̀sì àlọ́ sílẹ̀ mi obìnrin ò ní ráì tì láti ná kankan nínú tó ní láì ṣe pé ó gba permission ọkọ rẹ̀ torí hadith yẹn sọ èyí yàní the rajid alkọ́lì indel ulama onípẹ́ hadith yẹn sọ èyí pé ọ̀kan nínú àwọn obìnrin ó mú nǹkan wá ó lóun gún òjíṣẹ́ náà òjíṣẹ́ náà náà sáwọn sọ́kọ̀ rẹ só mà sí sódẹ̀ yọ̀ǹda tí ò bá mọ̀ sí nǹkan tí ò bá yọ̀ǹda ńkọ́ ó ní ọ̀dà ó mọ̀ sí ó dẹ̀ yọ̀ǹda òjíṣẹ́ náà nílò ọ̀pẹ̀ wá ó lẹ̀ pé ndí àwọn rẹ̀ sọ ni ṣó o mọ̀ sí ó yọ̀ǹda ó lóun yọ̀ǹda òjíṣẹ́ náà sáà tún àwọn afikún fún un wípé torí obìnrin ò lẹ́tọ̀ọ́ láti ná nǹkan kan nínú nǹkan rẹ̀ láì gba yọ̀ǹda ọkọ rẹ̀ tọkọ yìí. Hmm? but pé ọkùnrin gbọ́kọ́dọ̀ gbà yọ̀ǹda náà tó bá kó bá wá màrà rẹ̀ kò sí lè sí níbẹ̀ bọ́tù kéde pé kó gbà yọ̀ǹda tóbìnrin yọ̀ǹda ni ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀. ihun tó máa ń bọ́lé lórí sàn ni pé uh, were partners in this òyìnbó union. òyìnbó nìyẹn. ọ̀nà mùsùlùmí. no àrùn òyìnbó kà ń sọ aláǹtúrọ̀ ẹ̀sìn islam. mùsùlùmí làwọn eléyìí. no kò mí ni wọ́n graft ẹ̀sìn lérí àgbọ́yé tí ì ṣe àgbọ́yé tẹ̀sán. ẹ̀sìn ò ní yanjú tí ì bá ṣe pé ó ti clear ó ti pàjùbà ó clear ground yẹn gbogbo ní tí ì ṣe ara islam yẹn. tó ń kọ́kọ́ bọ̀dànù náà tó bá yẹ pé eh, jákọ̀jákọ̀ yẹn wà ń bẹ̀ ọ wá fẹ́ islam rẹ̀ wọ́n ń gbòòrò nínú àtẹ̀kán àti eh, kíní àlágbọ̀ọ́yé yẹn eh, ṣẹ́kùlù tí islam rẹ̀ máa mú wá kò ní jẹ́ ìtọ́jẹ́ pé ó yóò ṣe jábọ̀ yóò sì jábọ̀ láyé ń bí ìṣesí ìgbésí ayé wọn ò ní rọrùn lọ títí.

ò ń fi ọpọlọ rẹ kọ ní tí ọba adẹ́dá yọ̀ǹda ande ewu lani ewu lani fala wa rabbika la yusmin la yuminu hatta yuhaqqimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima wọn ò tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo àfi tí wọ́n bá fi tún omuwa tí wọ́n fi ṣe ìdájọ́ lórí ìhòrí wọn àti ìgbésí ayé wọn wọn ò wá ní kọ́nùkọ́ nínú ọkọ̀ wọn lórí ìdájọ́ wọn wọ́n juwọ́jú sẹ̀tán po so bẹ́ẹ̀ bá ṣe jìnnà sí ìhùn tó bẹ́ẹ̀ ni Islam rẹ̀ ṣe ní àlékù tó so kọ́ àdúgbò kúnkún ọ̀pọ̀lọpọ̀ istikfar kọ́ lè ṣe tọ́pọ̀. Eh, ẹni tó wá jẹ́ pẹ́sà hmm. wọ́n ti nǹkan ti pọ̀ wọ́n ti ń bá gbèsè ààrẹ lọ wọ́n ti wọ́n ti mọ́ lérí èyí. bẹ́ẹ̀ni tóbi pé ọkọ yẹn ò lè sọ pé òun lòun leléyìí àfi kó jẹ́ pé òun àti ìyàwó ni wọ́n jọ ní. gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tó fẹ́ jọ wọ́n bẹ́ẹ̀ yẹn tó kò lè dá decision take lórí property mọ́àfà because ìyàwó náà lọ́wọ́ ń bẹ̀ náà ti lọ́wọ́ nù certain things kéésì ní yẹn tí yẹn lọ́pọ̀pọ̀ lè ṣe ó máa ń wá láti ẹ̀ ó máa ń wá láti ara rẹ̀ so ara òró náà má kíkí àìsàn wá ìwo. tó bá wá ní pé bóyá kó wúkú máa lọ káwọn pín yàrí tani sọ pé káàkiri yẹn. ọkọ pétrò òun ti sọ lọtún òun ti sọ lọsì òun ti tù òun ti rọ ọkọ ti sún síwájú ìyàwó òṣètò àti sún pé bí tóun wà yóò tẹ̀ lọ́rùn so òun ò òun ò òun ò ṣàtìjù. kó manage ẹ. kó máa manage ẹ lọ́bẹ̀ kó máa rọ̀ ọ́ kó máa bẹ́ẹ̀ lórí. kó máa rọ̀ ọ́ bọ̀ ọ́ lórí bọ̀ dín yóò di lọ́wọ́ pé ṣé ṣe ń tẹ̀sí. so um, eléyìí èèyàn kan ló ló. manage papọ̀. èèyàn kan ló ló béèrè lọ́wọ́ mi lánàá eh, obìnrin ó ti ń wọ mid thirties bí thirty four thirty five thirty kìíní kan bẹ́ẹ̀ èyí tó kù kó fi wọ menopause díẹ̀ ni now kò ì marry ó wá ní fibroid ó ní fibroid kì wá ṣe àwọn mild ones yẹn ó serious díẹ̀ wọ́n ní doctor wa advice ẹ̀ pé kó lọ lóyún ń gbé tó bá lóyún tó bá bímọ mi ẹni ò ṣàlàyé dáadáa láyé bí ló máa mọ́ manageable ni àbí ó máa wọ́n ṣàtúnṣe wọ́n yìn sí pé kó lọ lóyún pé kó bímọ. Ah. Báwo ni kò rántí rẹ̀? Wọ́n ní kúmí sílá ń tọ́lá wákàtí. Obìnrin tí ó bá ní fibroid, eh, ó dìpẹ́ ìròyìn pé yá fibroid ẹ̀yọ̀ kan ni tàbí ó bá multiple. Most especially, àwọn olóyìnbó máa ń sọ pé nature abhors in vacuum. Ipe kò sábà sí káyè kankan máa wà lórí ìfòwò tí ò sí nǹkan bẹ̀. The most productive years of women are between twenty to thirty so anything anybody who is above thirty years we call them elderly prime tó bá lóyún for the first time tó bá tó above thirty years ẹni tó gbàgbà kó tó lóyún elderly prime la máa ń pè ní. so pé àbá tí wọ́n ń wọ bí thirty thirty five ni you have left a lot of time for the uterus tí o sì kọ̀ọ̀kan bẹ̀. so private tó sáà máa ń gbòòrò náà yẹn tá a máa ọmọ tá a máa ń multiple tó bá multiple náà tó bá jẹ́ pé subservious fibre ní eléyìí tó wà níta uterus tí ò ní ọmọ bíbí lọ́wọ́ òkè wọ́n rìn lọ́wọ́ pẹ̀lú ẹ̀. but àwọn tó jẹ́ pé wà nínú ìkan wà pè ní intramural ìkan wà tó àwọn ìyẹn àwọn ìyẹn náà wà nínú gbẹ̀gbẹ̀ níbi tó máa máa sí. so bí ẹ bá lóyún pẹ̀lú ẹ̀ by chance tó dẹ̀ dé ní oyin a ti wálẹ̀ a ní miscarriage. okay. Hmm. ó máa ń rí kwaya wípé kí wọ́n ṣe ti abẹ láti ọmọ yẹn. pẹ̀pẹ́ ń béèrè fún mi pé bá ní five months olùkọ́yọ́ bákàtọ̀rì báyìí ọ̀dọ̀ ìlànà tó ní kàkàrí àwọn ọmọ ọ̀hún ní wà. Tọ́wọ́ wà ní ọdún ní Naam. Um, based on àlàyé tí ẹni ẹ ṣe sà, ihun tí mo understand from ohun tó sọ ni pé after examination. now um, àlàyé tẹ́ni yẹn ṣe fún mi ní pé ìgbà tí wọ́n examine ẹ̀ ń pé chances oyún nínú ó high fún un ń pé so tó bá lóyún tó bá bímọ ń pé mi mi wà rántí àníyàn bí ọlọ́mọ àwọn ọmọ manageable àbí ó máa jẹ́ kí ó sọ ma combat to fibroid yẹn sá now ibi tí ìṣòro àwọn ẹ̀dẹ̀ta wọ́n ní ń pé náà ó ṣẹlẹ̀. Oh,

a máa kọ a máa compete pẹ̀lú oyún ńgbà mí ńgbà mí yóò ti ọmọ dànù bẹ́ẹ̀ni torí Uh. wọ́n gbé jáde but àwọn herbal solutions kan wà tó yẹ pé wọ́n ní tí wọ́n bá lò bó náà ṣe lè kí wọ́n tó wọ́n kàn yọ̀ dànù. ẹ nígbà náà ni àwọn èèyàn lò wọ́n lóyún wọ́n lò wọ́n dẹ̀ ṣiṣẹ́. صلى الله عليه وسلم يا محمد عليك يا محمد أمتك التي جعل الله رسول الله kọjá nínú àwọn kan nínú àwọn àwọn màláìka ní òun ní ọgbẹ́rẹ́ ìrìn àjò ìfẹ́ àkọ́bá ọ̀bàlẹ̀ àyàfi tí wọ́n sọ fún gbogbo àwọn màláìka ọ̀rọ̀ ìrẹ́ Muhammad bàbá ìjà àdánwò rẹ̀ fa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láti ìgbé kí a máa ṣe ìdáhùn àwọn mẹ́ríkà lọ́sọ̀ ní àwọn ọmọ ìgbẹ́lẹ̀ wọ́n ní kò fẹ́ dáwà lé nípa lọ́sọ̀ àpapọ̀ àwọn ọ̀pá lẹ́yìn wá lé dé wọ́n ní mẹ́ríkà rẹ̀ sọ nígbà mẹ́ríkà rẹ̀ ọ̀bẹ̀ yìí ti pàlọ́ láàárín àwọn ọ̀pá àwọn àbá àwọn ìgbẹ́lẹ̀ àwọn ìyẹn الوصي أولى للذبح نعم Thank <laughs> you. Scrutiny. Thank you.

tí mo pé ìkọjá àlà àti pé àwọn àwọn túlẹ̀sì tí ó ṣe é kù ó pọ̀ gan-an lọ́nà ẹ̀gbẹ́ ní àbá tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ni side effect oríṣiríṣi ọ̀tọ̀ ni tó fẹ́ wọ̀ ọ̀tọ̀ ni tó máa. now um, ibi tí iṣu. ok sir. thirty six a gbìyànjú lórí bí oṣù mẹ́wàá láti mọ̀ pé ó ní multiple ó ní multiple yes ó ní multiple yes yes thirty six then um, position uterus yẹn I, I was there when the scan was done ó scatter ní uterus meaning that ó jẹ́ external one two ó dẹ̀ fi space sílẹ̀ fún ọmọ láti attach àwọn tá a nípa attachment tí ọmọ bá fẹ́ attach mọ́ uterus tí space bá ti wà even ẹni ẹ ti bímọ sìn ó tún ti lóyún ìkejì sìn So ó ṣeéṣe torí pé èjì tó ń sọ ó bá èjì tí mò ń sọ yẹn mu ó ṣeéṣe kí medical doctor yẹn kó right mo fẹ́ fi. Yes, sir. ó máa ó reduce the agbára growth ẹ̀yẹn ọmọ oyún níní. Hmm. Open ibi tí ibi tí ṣùwà ọ̀gọ́ nìyẹn sà kì í wá ṣe pé lọ lóyún nìkan ni wọ́n sọ fún sà ẹni ẹni ń tọ́ sọ fẹ́ni ẹ̀ ń tọ́ sọ fún arábìnrin ẹni pé kí pé kó bímọ ọ̀hún ni pé torí ẹ̀jẹ̀ òun náà ti wò pé àti tètè rọ́kọ nǹkan kan gbá o then ehm, àwọn alákọ̀wé ti jẹ́ ẹgbẹ́ ìfẹ́lẹ́ kan sà so bóyá mi mi kò sọ yẹn fún mi bọ̀ èmi lè ní ìrò bẹ́ẹ̀ n pé bóyá òun wò pé at this stage ṣọ́kùnrin kan ṣe máa ń nà sí lọ́wọ́ kófùrù kófùrù nù. artificial insemination. bẹ́ẹ̀ni artificial insemination ni wọ́n lọ wá fẹ́ ṣe artificial insemination wọ́n ní wọ́n ní wọ́n ń béèrè pé ṣé ó wà permissible àbí kò wà permissible mo ní àkọ́kọ́ ni pé kò wà permissible. símẹ̀ntì ta ni. sa símẹ̀ntì ta ni ẹ ṣàkóso lọ́kọ̀ sá tó fẹ́ ọ̀rọ̀ sá. ẹ náà wọ́n lè fẹ́ pẹ́ kọ́ wá sí ọkùnrin tó fẹ́ fẹ́ fẹ́ wà fún wọn ní húsùnù zọ́ọ̀nì kó o ṣe kó lọ ṣe áàtù pẹ̀lú ẹnìkan kan wá lo sílẹ̀ yẹn láti fi búùsẹ̀ kan búùsẹ̀ kan yẹn kan bọ̀dí a ní gbogbo eh, àwọn options tí wọ́n mú wáyé their audacity in food, audacious prescription in falsehood tó yẹ pé kúfùrù ni kò tẹ̀ sí ọkọ méjì tí ń jẹ́ eh, kó lọ lọ́kọ ni kí wọ́n sọ fún un. inú tó padà convince me sàn pé artificial insemination yẹn kì í ṣe tó bí a ẹni tó bẹ fẹ́ ẹ̀ ní pé mo padà kọ́tà ṣàlàyé kò yìí lóyún báyìí wọ́n ń bẹ̀rẹ̀ pé kí ló kọ́ tí òfin lè ní tó dẹ́ pé ẹni gbà tó ń ṣàlàyé sẹ́ni yẹn òun lọ sábọ̀ fún wọn. ọkùnrin kan ní ìsìnkú àmọ́ àlàyé ọ̀hún ó sábọ̀ fún ẹ̀yìn ọwọ́ á padà wá ọkọ̀ wa ń bẹ̀rẹ̀ ó sọ pé kò lè ṣe ń pè because àtọ̀ aláfọ̀ nǹkan kan báwo kásìgbọ̀lẹ̀ yẹn ní ṣókí ọwọ́ ní kí ló make a wrong láti pé kí ló prohibit kí ló stop wọn.

consensual sex nígbà tó consent sí kò ṣe pé rape kò ń ṣe rape pé tó ó ti agree òun náà ti agree so kò tó ń tọrọ àgbẹ̀ bẹ́ẹ̀. ọmọ bí àníyàn lọ. tó mọ alẹ́ òkè tó bá dá yàtọ̀ bàbá ẹ̀ lọ́wọ́ àti ti ah. tó bá dá tàbúrò ẹ̀ ń mo ṣàṣàlẹ̀ iṣẹ́ ni ẹ mo máa ń sáré wa lóríṣiríṣi ó ṣàní pé ẹni ẹ ṣàdúpẹ́ lọ́wọ́ mi wà á lọ jábọ̀ fún wọn sómi ìdígbọ̀n fún wọn láti láti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 lábẹ́ àwọn sọ fún jail Murakab, a compound ignorant person who is not only compound ignorant person but audacious in falsehood and uh, who think that this is the norm you know because this is the reason now because ó ti ń di mutarakama you know ó ti ń di ó ti ń gorí ara wọn the consensual sex means. <laughs> sallallahu alaihi wasallam. Um, wọ́n ní wọ́n rán mi ní pé um, náà okay. aside from the insurance of fibre and no fibre àwọn ọkọ láyà kan mú àyè ara wọn lẹ́gàlì káńdẹ̀ wọ́mọ wọ́mọ wọ́mọ wọ́mọ tí wọ́n rí after a period of time bíbi ten years ọ̀dẹ́ ara fún wọn táwa àdìsá láti go for artificial information information pẹ́pẹ́ spam ọkọ òun náà ni wọ́n mú lọ sí laboratory pásọ̀ jẹ́tì pádẹ̀ ṣáàtì ẹ̀gì ìyàwó náà sápò pọ̀ tó di zygote máa gbé padà sí inú ìyàwó tó dọ̀ mọ nǹkan kan báyẹn ṣé ìyẹn sí ìdá yẹn rántí rántí ìdáàtì. no no tọrọ kọ lónìí ìyàwó náà lónìí àbọ̀wí àbọ̀wí yà yẹn ǹjẹ́ bàbá yẹn lẹ́gà ó ó ó wà nọ́mà ọlọ́gà ọkọ ló ní ọkọ rẹ̀ náà ni ẹ̀ẹ́dì tiẹ̀ náà lẹ̀ ní wà òkè. tí wọ́n bá gbé fóbìnrin mi kò gbé kò mú gbogbomirin mi bá wọn gbé kò mú. láti jẹ́ àtọ̀ ọkọ nínú àpò ìyá pẹ̀lú ẹyin tìyá. bẹ́ẹ̀ ni wọ́n ní lábala à ń kúni lọ́wọ́ sẹ́lé à kúni lọ́wọ́ sẹ́lé ń pé èèyàn lè lánìyàn dáadáa lóòótọ́ síbò jẹ́gẹ́bẹ́ tí ó make comment ẹ̀ sọ ó ní pé ẹ̀dá tó lọ́wọ́ bá dá obìnrin ń pé àwọn náà lọ́ máa fẹ́ jẹ́ kí sẹ́yìn su ẹ̀ ló máa dé ó ká ìláyà. ọ̀sán máa jẹ́ oṣù torí pẹ́sìn ni. ihun tí wọ́n sọ lórí ẹ̀ ní pé lápèjúwe fẹ́ni tó ní ju ìyàwó kan lọ hmm. tó wá hmm ó ti ṣetán ó ti múra àti máa lọ hmm. ọkọ̀ ọgbà wọn ti rẹ́kẹ́ àtàárọ̀ tó wà nílé ìwọ̀n ni sọ́n tó fẹ́ sọ á hmm. wá ṣẹ́jú méjì tó ti bọ́ sẹ́nu ọ̀nà kó fẹ́ máa lọ hmm. anika ẹ̀ sì bá wọn fọwọ́ kún eléyìí ẹ̀ sì ṣe gbá àwọn sì pọ́ǹpù mi ṣẹ́fẹ́ ìgbàlápà àwọn tó bá jọmọ sí náà kọ́ ṣe máa fílẹ̀ pẹ̀lú ogun wàhálà báyìí. ìsọkúsọ ni kì í ṣe iṣẹ́ rẹ̀ lásán ó ń ṣe ni láti fi gbàládà àṣekúndẹ̀ ni iṣẹ́ tẹ́nibọ́dí lè ṣe ní gbogbo wọn ọwọ́ mm. afẹ́ di pé torí pé ọkọ fẹ́ jáde nísìnyí. bẹ́ẹ̀ni lọ́dọ̀ ẹ̀rọ mi. ọwọ́ à lò mù láti ṣe kínní kètèkètè so ọkùnrin yóò tètè mọ yóò pèsè àti gbogbo wọ̀nyí so n tó yẹ kó ṣe yóò ti ṣe láti fi block rẹ̀ tó fi jẹ́ pé tó bá fẹ́ mú another distraction tó wa yóò máa lè ṣe block rẹ̀ because mistake tọ́gbọ̀rọ̀ máa ń ṣe ni wípé wọ́n máa ń wò wípé ìyàwó àwọn ti yẹ kó ní àgbọ́yédé level kan mm bí àgbọ́yé yẹn bá ti ga sí bẹ́ẹ̀ náà lè ètekéte máa ń gboyè sí níbẹ̀ máa ń tètè a very a very compound uh, kìíní sí so má tiẹ̀ má ro má ro yìí mà ó gbé obìnrin síbi tí ọba ọdẹ lè gbé sínú tí ọ má ro yìí pé o ò expect kìíní wọn ò rí fẹ́ kí n sọ gbólóhùn yẹn bọ̀ tó dúdú ọ̀rọ̀ ni má expect dáadáa kankan látọ̀dọ̀ wọn but ready láti ṣe gbogbo dáadáa tiẹ̀ nítorí gbàtọ́ rẹ̀ ṣe dáadáa tiẹ̀ yẹn ojú rẹ̀ ọba adẹ́dà náà wá mọ́tì mm, ẹ̀wò sí máwò sáìdì tiwọn kò sí tó ṣe ná tóbìnrin bá fẹ́ jowú jowú lè ṣe. ẹni tí ó ọkọ ti from his own estimation ló ti jogun tó fẹ́ pé ó nẹ́sẹ̀sì kún kún lọ́wọ́ lé lórí tó lè fẹ́ kà láyà ní sẹ́lẹ̀ àti wọn. náà ó wá ṣetán àti jáde ó ti mọ̀ kó ti ń lọ ọwọ́ ni ẹ̀hìn ọ̀rọ̀ tí mo ní mo fi bá yín sọ ọ̀rọ̀ yín pàtàkì gan-an ìsìn wọn ni àtẹ̀ǹdé lọ́la wọn ní rárá ìsìn wọn láti sọ ọmọ alẹ́ ìtìlá rọ̀ ṣá. fọ́fóònù. tó gbólóhùn tó súnmọ́ kó pè sàpẹ̀lú nǹkan ní òkè ẹ rí àwọn tuntun sìn làwọn ti di second class citizen. rárá ẹ̀ di second class mọ́kùnrin wọn náà amúnkúnrin rẹ̀ ni lọ́wọ́ lórí dáadáa ni tí mo bá ti pẹ́ jù báyìí lọ o fẹ́ mú mi ṣì ṣe sábàlá kan nìyẹn so fẹ́ kí n wà á paralyze níjọ́ gbẹ̀ndẹ̀ òkè yani it requires smartness mm. and uh, serious foresight hmm. anti tí intelligence rẹ eh, tó bá fẹ́ dọ̀dẹ̀ ẹ̀ ọ yẹ kó polish ẹ̀ dáadáa tó bá fẹ́ torí ọgbọ́dọ̀ wà ah, ah, kí nǹkan tó ṣẹlẹ̀ kan kó ti ro mẹ́wàá ọ̀nà bó bá ó lè jáde báyìí ó lè jáde báyìí ó lè jáde báyìí kó dẹ̀ pèsè àfihàn gbogbo ọ̀nà tó gbọ́dọ̀ gbà jáde eh, ṣùgbọ́n tó bá ń wòye pé. bó ṣe ń lọ yọ̀sùlè tẹ́lẹ̀ ni hmm. tọ́wá tẹ̀tẹ̀rẹ̀ hmm. yóò bá alábàjì yóò bá lójijì. هذا هو الحق المر because uh, ọlọ́run ṣe lé níyàwó kan bọ́dọ̀ ọlọ́run ma ṣe ní ẹni tí ò ní kájú òṣùwọ̀n lórí rẹ̀ tí ò dẹ̀ ní mọ̀ wọ́n ara rẹ̀ ah, tọ́gọ́rọ̀ ọmọ ara wọn ẹ wù ní wọn ò tó ṣe. so wọ́n wá tara bọ̀ tí wọ́n ń dá fìtínà lẹ̀ láwùjọ so bàbá wọn mọ̀ sí o. ìkọ́nà ọmọ ìyá lóbìnrin sá ó béèrè pé nípa gbólóhùn tẹ̀ pé nípa pé anábì ní sallallahu alaihi wasallam pé wọn ò lè nánú owó wọn àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ wọn. wọ́n ní ẹ̀ńdà náà pé hadithi tí ibi khutbah tí anábì ṣe níjọ́ ìdí sallallahu alaihi wasallam tó wá ṣe hàpù fáwọn obìnrin tó fáwọn ní ọjọ́ ìpọ́njú sọ́dọ̀kọ̀ tí wọ́n dẹ̀ ń ṣe sọ́dọ̀kọ̀ yẹn lójú ẹsẹ̀ tí wọ́n bọ́ yá. fún àmì tẹ́ni ìbéèrè tí mo wò pé bóyá o lè fẹ́ ó lè fẹ́ ní ní ìdánsẹ̀sẹ̀ ní ẹ̀yìn sàlẹ̀ yẹn lọ́nba ti nafakọ̀ gbàkóso sí ànábì. náà àwọn kankan bẹ tó jẹ́ pé àṣẹ tí òjíṣẹ́ náà sọ́ra ń pa ló jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn ó tèkì precedence lórí àwọn nǹkan that's the minimum explanation ti mo ní nìsí there are so many other ways of concerning the ṣe pé inshallah next time inshallah inshallah then only ní nípa pé tí ìyàwó ọmọ yẹn ní bá bímọ káwá lọ bẹ̀ lọ́ba àwọn tó ju ọmọ wọ́n wá di pé à ń wẹ̀ fún ìyá ọlọ́mọ à ń títí fún máa wẹ̀ fún ìyá wọn á jábẹ́ fún wọn á jọra fún wọn á ṣe ìyá mọ̀ fún ẹni tó bímọ náà nígbà gbogbo àwọn nǹkan yìí ó lè máa fa pé à ń ṣí awúrà yẹn nílẹ̀ nígbà ìbùn tọmọ tiẹ̀ gan kò lè rí ìbèrè níta sí ti ọmọ ọlọ́mọ fún tó ọmọ tiẹ̀ náà nígbà báwo la ṣe fẹ́ ṣe àárín yẹn nígbà àwọn nǹkan yẹn ordinarily wọ́n lè ṣe fúnra wọn but àwọn ìyá ọkọ máa ń rí gẹ́gẹ́ bí ojúṣe. rárá tí wọ́n bá lè ṣe kí wọ́n ṣe. ok just like me torí tí wọ́n bá ní excuse láti expose ara rẹ̀ fún medical i mean kíní bẹ́ẹ̀ kò sí nítorí bẹ́ẹ̀ jù sí. ok yọlé ìgbà míì gan ó jẹ́ ìdí pé ọkùnrin ni ó ṣe àwọn test yẹn gbà ní so kò dẹ̀ sí ní tí ó ṣe sí hmm. kásẹ̀ tó máa tó bá yẹ kó òun gangan lè dá nǹkan ìṣekúṣe tuntun bá jẹ́ ohun tó lè dáṣe fúnra rẹ̀ na hmm. wọ́n á ní nígbà ẹni tí obìnrin tí ehm, ọkọ ẹ̀. tọ́ba rẹ̀ jẹ́ fọ́kọ ẹ̀ ló lè ṣe fún kó ṣe lórí àárín àwọn ọkọ tí wọ́n ń gbẹ̀bí sí àwọ̀. Hmm. Eh, àwọn ní ìṣèkínà Muhammad Nasir náírà báni wọn ò ní mọ́ ń gbẹ̀bí fún àwọn ìyàwó rẹ̀ èyí tí gíra ẹ̀ dé àdá eh, ìmójútó jù sí ẹ̀ dé kọ́lọ́mù ti rọrùn gbogbo <laughs> wọ́n ní eh, tí obìnrin tí ọkọ ẹ̀ tó decide láti ṣe ju ìyàwó kan lọ tó decide láti fẹ́yàwó mi tóun dẹ̀ ń rí pé ọkùnrin yóò ní kápá láti ṣe kínní ó hàn fẹ́ dágó sílò lẹ́sìn ọlọ́run pé tó lè tọrọ kólórò nípa bẹ́ẹ̀ pé kó kú tóun lẹ̀ torí wàhálà yìí máa ti pọ̀ jù tóun bá dẹ̀ sọ wá ní ẹtúndé ẹ̀ ń tara ẹ̀ jọ pé tóun lè tọrọ kólórò nínú bẹ́ẹ̀. orí bíbẹ́ ìjì orí fífọ́ hmm but kí wọ́n pè jókòó ni. ọkọ àbí ọ̀sà. ọkọ òní instance báyìí wà ìyàwó was a virgin nígbà tó fẹ́ òun náà ló jẹ́ sábàbí tí ọmọbìnrin yìí fi máa ọkùnrin ọmọbìnrin complain pé kò lè ṣe ojúṣe rẹ̀ lórí ìyẹn gan kásẹ̀ tó mọ̀ sọ ti financial capability ó tún wá lóun rí sísà kan kì í ṣe lẹ́kọ̀ọ́ kì í ṣe nìbàdàn kì í ṣe nìlọrin ní Zaria ó fẹ́ lọ ṣe fífà mi ẹbùn ń bá sọ̀rọ̀ káwọn jọ jókòó kẹ́yìn náà gbọ́n táwọn méjèèjì ó sọ àní òkè ó fi gbọ́n tó ọlọ́nìkìtì mẹ́tọ́ kó wọn sọ̀rọ̀ ó dẹ̀ lọ ojú rẹ̀ dẹ̀ já ń bẹ̀ because tọ̀hún la àwọn òfin lẹ̀ tó jẹ́ pé kò lè bọ́ ń bẹ̀ kò lè wálé bọ̀rọ̀ kò dẹ̀ lè ṣoṣù jẹ́ náà gánà. láìlà àwùlà wàlà àìlà àwùlà wọ́n ti fitna ńlá fitna báyìí pọ̀ káàkiri nínú ọgọ́rọ̀ máa ń tara wọn látara ó ti fẹ́ èmi náà fẹ́ ṣe kò wá mọ́lẹ́bù ara rẹ̀ bákan ẹni tí orí rẹ̀ ò jẹ́ tí ò mọ́lẹ́bù ara rẹ̀. kìí dẹ̀ ṣe kùsùrù ní wípé o ò ṣe jẹ ọkàn lọ rárá kùsùrù ní wípé ètò wà lé rẹ o ò pé wọ̀ lórí rẹ̀ tọ́kọ̀ ọ̀gọ̀rọ̀ gbọ́yé máa ń ọ̀gọ̀rọ̀ gbọ́yé máa ń tó tọ́ wá rí àwọn lémi ọkàn fọwọ́ bojú ni wípé ah, ṣé Islam náà lè lè ṣá so ló fi jẹ́ pé yàrá ọ̀gọ̀rọ̀ ilé tí wọ́n ti jáde kìí di pé wà ń bẹ̀ lọ títí bíbí gan kìí ṣe pé wọ́n lẹ́kọ̀ọ́ gan títí wọ́n á dẹ́ta wọ́n try láti píkì àwọn kan Islam ọ̀gọ̀ọ̀rọ̀ tí wọ́n láwọn píkì gan ìfẹ́ ẹnu pọ̀jà gbọ́yé lọ but a máa fi àwọn nùsùs la máa fi tí ìfẹ́ ẹnu lẹ́yìn tójú ò bá já òní padà sẹ́yìn. otherwise true thoroughly healing yóò tẹ́tí sí yóò fẹ́ gbọ́ kí ni tó ń fẹ́ tara bọ̀ yìí kí làlàyé lórí rẹ̀ tó lòun ó ṣe ṣe tóun òbí ní lùgbà ọba adẹ́dà níjọ́ fi dàrú kí á mọ̀ kò sí dáàbà lè sọ tí ó kọjú fèrè mọ́ àwọn èèyàn ọmọ àyà ó fẹ́ ṣe sáníà ó béèrè lọ́rùn àwọn àbá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fún un ní ìmọ̀ràn wọ́n ṣe bá wọ́n ṣe bá ọgbọ́n ṣe ó ní kó jọra wọn ó tún fi délé yìí ló bá ẹ̀kẹta wọ́n sọ the same thing ó padà ṣe ó jẹ ìyá tó rẹ̀ uh-huh. so this is the issue ah, ah. ọmọbìnrin ní issue agbọ́ brọ́dà kan ó kọnu sí a lè lọ sọ fún ọ̀kan náà sísà dìde pé ẹni tí ó kọnu sí ẹ yìí o kì í ṣe yẹn dáadáa o báyìí báyìí báyìí báyìí báyìí irú yẹn báyìí ó ní kámọ́wọ́rì márìyìn yẹn ti pè gbogbo ohun tí wọ́n sọ yẹn náà ló padà ṣẹlẹ̀ sọ́nù náà ọ fẹ́ ya wèrè mo hmm. ní kọ́ ẹ kó ya wèrè náà worst thing is that she is a medical person very sharp medically oh she is very good in that field ọjọ́ mọ̀ pé èèyàn kan ọ̀gbọ́n is hmm. sign of intelligence ó ṣe gbogbo ẹ̀ wọ́n ó bá lójijì the same thing tí wọ́n warn against ẹ̀ gbogbo ẹ̀ náà tó padà ṣẹlẹ̀ fún ọ̀nà ọwọ́ destabilize bákan ó fẹ́ di issue bí uh, depression and mental issue gbogbo eléyìí là ń sọ fún ọ̀nà àbẹ̀wò ni. Ficar fazendo inú ọjà ìyáfẹ́ ní ìsirala ṣé ọlá kọlọ́nṣọ́ àjẹlẹ̀ street lọ́tọ́rí tí àwọn sisters uh, observation wa wípé gbàtà bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ pẹ̀lú tíra kékeré yìí náà ní kitabul akhdari iná ló ń bá ọ̀rọ̀ bọ́ọ̀dù sí i awwalu ma yajibu ala al-mukallaf tasrihu imanihi láfi bọ́ sí aqidatu salaf as-salih al-wajiz àfi bàdé ibì kan ó tún fún wa pé tá a bá parí yẹn tó ní ma'rifatu ma yuslih bihi fardu 'aynihi tó ní kat-tahara àtúrà láti yẹn ju ọ̀rọ̀ tahara wa ahkam as-salat àwọn tó jọ mọ́ ìrún alhamdulilayi mo rò pé abáyọ̀ náà débi kan àti àwẹ̀ abáyọ̀ náà débi kan àwọn kankan wá ń bẹ. tó jẹ́ àlàyé lórí àwọn àìfanú tó jẹ́ pé tẹ́yìn bá clear rẹ̀ ìjọra ẹni lójú ìgbéraga eh, ìrìà ṣe á mi ṣe á gbọ́ mi àwọn oríṣiríṣi àwọn ọba àtọ́jẹ́ yìí pé tẹ́yìn bá mójútó yóò mú yẹn ṣàṣìdànù inshallah al a fẹ́ tẹ̀síwájú lórí èèyàn láti ṣe àwọn àlàyé kíkan yékéyéké kí ọba adẹ́dà kó má jẹ́ kí a rí àdánwò pé a ṣe àṣedànù kí ọba adẹ́dà kó kó wò wá sàn torí wípé àwọn àrùn ní tẹ́dà ọba mójútó ó kàn ti dára rẹ̀ láàmú lọ kọ́lọ́ má jẹ́ kí irú èèyàn bá wájà inṣàlá kẹrin á a ṣe àwọn àlàyé lórí ìlú náà kí ọba adẹ́dà kó ṣe ń rọrùn fún wa. wọ́n ní kánú wọlé pé ní on the eleven oṣù tí oṣù February tó ń bọ̀ ń pé ní nọ́mbà eight sí nọ́mbà ten ọláyínká ológòkè street ní pipeline ìdímọ̀ ibi sọ́dá lọ́hùn ibi sọ́dá ọjà lọ́hùn ọjà pipeline yẹn ń pé nílé aláàjì àǹfààní ń pé wọ́n fẹ́ ṣe àwọn bàbá wa ṣe wa níbẹ̀ ní aago mọ́kànlá sáago kan aago mọ́kànlá sáago kan ni wọ́n kọ fún mi bíbá ìsìn wọn on the eleven February. wọn náà mú wọn kó sí sábà nàbí sábà ok mo rò pé Sunday wọ́n ní ní Saturday on the eleven February ni number eight sí number ten Ọláyínká Olókòkè street ní pipeline ní sọdá ibi ọjà yẹn kò ń ṣe ti sọ pákó bí ibi ọjà lọ́hùn so ẹni ní alájẹ àǹfààní kọ́nọ́ba um, kó bá kó fi àlùbáríkà sí. àbálẹ́ ẹlẹ́ja. kọ́nọ́ba fi àlùbáríkà sí àsìkò gbogbo wa kí ó jẹ́ kí lọ́sẹ̀ mú dánwà bá wa sọ kó jáde fún un dáadáa àtàlẹ́ fún un sábàbí oríire láyé àti lọ́rùn. Assalamu alaikum. Assalamu alaikum ọ̀tọ̀lá ọjọ́ ní kámá ìtìjáde ní mọ́sálásí ẹjá ní sòrò afáà lórí dìndẹ̀ ẹjọ́ bá gbé kí wá ẹbá gbé kí sọ́nà mọ́sálásí wọ́n ní owó jen tàǹdà àìrídá láti bí ọ̀sẹ̀ bí mélòó náà èní wọ́n ní wọ́n fẹ́ sanwó ọlọ́dẹ wọ́n fẹ́ sanwó àwọn òṣìṣẹ́ mọ́sálásí ọmọ àrèpo ẹ̀rí pé jẹ́ nìyí ẹ̀ṣẹ́ ìgbé ń paná bó ń paná òun náà ló fà sí àfidébi sí adé yìí Um, ẹnìkan tó wà nínú àwọn tí ó jẹ́ um, tí mọ́sálásí ń bá gbé àwọn bùkátà kan tó jẹ́ pé wọ́n láti fún ní change wọ́n láti fún ní five thousand naira léni níbi tó kápẹ́lẹ́ ọlọ́wọ́n bá kátó lọ kábàá fi owó sínú kí ike kan wà lẹ́nu ọ̀nà ń bí a máa gbé kan náà sí ọwọ́ ẹ̀yìn lọ́hùn tí wọ́n tó bá fẹ́ ṣe sí kó wá fi sí ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe transfer kó rí àbọ̀ àìsà gíga kó gba account number lọ́wọ́ wọn kó lọ́ bàjọ́ kó má dáwọ́ dá bùkátà ẹ̀ nìkan kan wa. Assalamu alaikum.

Amen.